أفضل الأنبياء والرسل في الفضل والإكرام في الفضل والإنعام وعلى آله وأصحابه الكرام أما بعد السلام الله عليكم ورحمته وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله أقول الله وبركاته الحمد لله وبكي ó ṣe ìpàdé tèmi nírọ̀rùn tèmi àti fún ẹ̀yin náà torí pé tí ìrọ̀rùn ọlọ́run ọba ọba sọ̀kalẹ̀ sórí ẹ̀ ìkànnú méjèèjì ó lè jà tàbí tí méjèèjì gan jà papọ̀ lẹ́ẹ̀kan náà kẹ́ni tó fẹ́ wá kọ́mọ lè wá tàbí kó lè wá kẹ́yìn tó fẹ́ wá bá kọ́mọ lè bá yín bó bá sì wọ ọlọ́run ó lè yí pé ń tó fẹ́ wá àtẹ́ńtọ́fẹ́ wá bá náà kíkè ní kejì ọmọ lè pàdé ara wọn ṣùgbọ́n ìrọ̀rùn ọlọ́run ọba ló ṣẹlẹ̀ lẹ́yìn ló fi jẹ́ sí pé ìjókòó yìí aplan fún ọlọ́run ọba ó jẹ́ kó ṣe déédéé èròǹgbà tiẹ̀ náà ọ̀pọ̀ ìnìkan ọlọ́run ọba lórí eléyìí. alhamdulilayi. bí ènìyàn bá ń plan aburú láti ṣe tí ọlọ́run ọba tí kò bá yọ̀ǹda fún láti ṣe àánú ọlọ́run ọba lọ́sẹ̀lẹ̀ tí wọ́n ẹni bẹ́ẹ̀. Hmm. bí ènìyàn bá ń gbèrò dáadáa láti ṣe tí ọba rí ṣe bákan náà àánú ọlọ́run ọba lọ́sẹ̀lẹ̀ síbẹ̀ níbẹ̀ ṣùgbọ́n tí èèyàn bá ń gbèrò dáadáa láti ṣe tọ́wá rí ṣe àánú àánú ọlọ́run ọba lọ́sẹ̀lẹ̀ síbẹ̀ níbẹ̀ mo rò bó yé wa eléyìí tí a wà yìí níjoko tèmi ní ìlú mo ní kílẹ̀ ń pòmù lápòmù <laughs> tí mà ní àbówó bóyá tó fún alẹ́ nìkan tó lọ ní ìlú apòmù orúkọ náà tóbi lẹ́nu púpọ̀ àwọn ìlú yòókù tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ orúkọ tí wọ́n fúyẹ́ lẹ́nu bọ́ọ̀bá ní ìkirè tipátipá ló fi múùfù ètè rẹ méjèèjì àtòkè àtìsàlẹ̀ ó lè gbé ìkirè láì fi ètè òkè jẹ́ ti ìsàlẹ̀ ìkirè báwọn wí bẹ́ẹ̀ ìkirè ẹ̀yin fúnpẹ́ mi ní ẹ báwọn wí yìí torí bí ọ ìpínlẹ̀ ọgbà wọn Ìkòyí Ìkòyí ọ̀hún kàn tún ní díẹ̀ nù ni ọgùn díẹ̀ ju ti Ìkirè lọ tẹ́tọ́ wá bọ́ sílùú dáwà yìí à ó lè rí pé láì yanu pàkà láì sì pètè òkè jẹ́ sí ìsàlẹ̀ ọ̀yà àpò mù rẹ̀ àpò ẹ̀yìn náà rí bọ́ yàtọ̀ sílùú kúrò méjèèjì òkú ìlú dáwà yìí ó ń fi agbélú ńlá ni ìlú ńlá ni Ah, ah, mo ti wá rí dáadáa mo ti wá rí mọ́sálásí rí wọ́n ti dúpẹ́ lẹ́tọ̀ ni mo kàn wá rú bóyá mo kírun bẹ̀rẹ̀ ta. Hmm. níbi tá a wà yìí tá a bá wà nílùú àyè báyìí pàápàá jù lọ táwọn tó gbé tó bá gbé wá tí wọ́n bá forí wa sọ central mosque ìlú a ṣe ládàbí a ṣe ẹ̀kọ́ tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n kọ́ wa a ṣe òun náà ni pé a bẹ̀rẹ̀ sí kí ìlú látorí olórí ẹ̀sìn nínú ìlú náà àwọn náà ni bàbá wa ìmáàmù àgbà fún ìlú Apòmù orúkọ wọn jẹ́ àṣẹ alimam Murtada Akíntayọ̀ bákan náà ibùdó imam ẹnì kejì wọn tó jẹ́ onígbà amúgbálẹ́gbẹ̀ fún wọn àti àwọn náà àwọn náà ni imam eh, sheikh eh, muhib ọláwálé ọláwálé bákan náà àwọn ènìyàn kan wà pẹ̀lú wá ń bíbà yín tó yẹ ká kí wọn ẹni àkọ́kọ́ òun náà ni ustaz sheikh abdulbari mustapha kìrìdìjáni abdulkuwait mo kí yín o bákan náà bàbá dáadáa kan wà lọ́pọ̀ àlàáfíà mi lílà ẹ́ láti Ìbàdàn ni wọ́n ti wá wọ́n torí tọ́láwọn ọba wọ́n wá láti wá gbọ́ báyá láti wá rán wa létí nǹkan kan tá a bá gbàgbé nínú ọ̀rọ̀ ní òlé sọ láti wá sàǹfààní ṣùgbọ́n bóyá wọ́n rí kankan tí wọ́n pàkíyèsí sí mo ṣe wò wọ́n yìí ọ̀nà wọn ti kìí ti tèmi lọ ẹ̀rọ bóyá ọ̀gá ti tẹ̀sí ní ọ̀tẹ̀ rí wọ́n lè lọ́wọ́ àbí láti má tẹ̀ ní àwọn náà ni bàbá wa Abdulkadir Suleiman àwọn náà lọ́wọ́ àlàáfíà mi ọlọ́run wa yọ sẹ́yìn lẹ́sàn-án rere. gbogbo ẹ̀yin afá tí ẹ wà ní bíbà yìí màá tó kí aṣíwájú wa àwọn náà ni láti kiri àwọn náà tí wá mo ti kiri kí n tó kì í àbí kiri lẹ́ẹ̀kan àwọn náà ni alhaji abdulfata tọ́lágbadé mo ti mọ̀ wọ́n ti pẹ́ nígbà tí wọ́n ń sìk ní ìlú ìwò ìwò gama two nínú àwọn ti sìk mo ti mọ̀ wọ́n wọ́n ti wá súnmọ́ àwọn bàbá wa dáadáa mo ti wá dé ọlọ́run wá sí níbi kòǹgẹ́ tó ní jẹta wọ́n pè mí wọ́n rí fóònù nàbà mi lórí rédíò program wọ́n pè mí ní jẹta mo á rí pé nínú sílátò nínú uh, bíbélì wàdìdẹ́yìn òun ni pé nígbà wọn pé kí n wá bíbá yẹn mo bá pè wọ́n ó dà láìpẹ́ náà mo pè wọ́n mo ní mo ti wà nílùú akọ̀ mo wọ́n láwọn ti ń bọ̀ náà ni ọlọ́run wa ọ̀sán ilẹ̀ kan rere o. gbogbo ẹ̀yin tẹ́ wà ní bíbá yìí látòkè délẹ̀ pàápàá jùlọ ẹ̀yin àfà ẹ̀yin imam imam látìkò yìí imam Lukman albayani ó sì bayani fún mi ń o àti imam imam wa ní haúsá mo kí yín bákan náà àwọn ìmáàmù tí mo wúlọ kan ní mo kí ẹ̀yin náà ẹwà ń yọ ọmọ ìyá mi yìí kórúkọ rẹ̀ jẹ́ Abíọ́lá Mubarak ọlọ́run ọba ṣàánú ẹ̀ púpọ̀ ọlọ́run ọba yọkàlẹ̀ fún àánú ẹ̀ lórí rẹ̀ mo rí àpẹẹrẹ ìgbìyànjú àtakitiyan àti ìlàmùjú kúrò kúrò níbi aburú dáhùn yàrá ṣe mo rí lára rẹ̀ àti gbogbo àwọn ọmọ ìyá tí wọ́n sọ̀rọ̀ láti àpẹẹrẹ wípé ìlú apòmù ìlú tó ní ọjọ́ tó dára ni nígbà ẹnìkan dún wájú bẹ́ẹ̀ ẹni bíbí ń sọ̀rọ̀ ẹ ti mọ̀ pé ti ọlọ́run dáadáa múwì lọ́wọ́ lẹ́nu ti múwì lọ́wọ́ tí wọ́n ń kà ń bẹ́ yìí wọ́n kàn ń tọ́ ní ẹ mọ̀ pé ilé yìí mélòó wá ní ẹ̀ tó ti bá ní ẹ yẹ kẹ́ ẹ mọ̀ pé nǹkan ń bẹ nínú ìlú ọlọ́run jẹ́ kẹ́ ẹ rẹ o ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀dẹ́ ni a ti mọ iyì nǹkan tiwa ọlọ́run jẹ́ yóò wà fún àlùbáríkà tó pọ̀ sí wọ́n ní ká ṣe tẹ̀pítírù tó láti jíìnì tẹ̀pítírù tó láti jíìnì ibi ẹlọ́gbìn àpúpọ̀ yẹn àfà àyà kan nù tó láti jíìnì yìí láàrin wákàtí méjì àtàbàdì mẹ́ta mo rò báyìí tó tán pẹ̀lú àánú ọlọ́run tí a bá bọ́ síbẹ̀ màmá sóòbí tí àwọn ọ̀rọ̀ wà ń bẹ̀ fún yín màmá kan máa lọ fún ìdílé ọ̀rọ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ èmi báyìí ọ̀rọ̀ bẹ́ẹ̀ èmi báyìí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìfọ́nká tó bẹ̀rẹ̀ tẹ̀síìr pẹ̀lú ògùn ọlọ́run àti ìmọ̀ tẹ̀síìr àyà náà tẹ̀ dé parí fún yín pẹ̀lú tẹ̀kíníkì tí ọlọ́run ọba fún mi subhanahu wa ta'ala torí pé bá ti wáyìn mo rò pé ó ti wà nù pé wọ́n ti tẹ̀síìr sáàtì jìn láti bẹ̀rẹ̀ dópin ní sókè náà lẹ́wàá kù ìjọba fẹ́ gbọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀tọ̀ wa lélẹ́yìn ní sókè náà láti kátó lọ síbi tẹ̀síwèrè tó látò jíìnì tó látò jíìnì tá a wà nínú ẹ̀yìn kí a yàrá kọ̀kọ́ fi bọ̀ bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا فقالوا إنا سمعنا قرآنا عجبا نعم هيا فقالوا إنه سورة الجن سورة تاوى أنه يجي tí mo bá fẹ́ lo tilé yọ pẹ́ bọ̀ bá fẹ́ tí mo máa tẹ̀síìr bá àwọn bàbá wa ń ṣe máa tẹ̀síìr nínú rẹ̀ tí mo máa dùn ọ̀yọ́ pẹ́ wa ọmọ jáná sí lọ́tún ọmọ jáná sí ní lálàáfíà ṣùgbọ́n sóra yìí orúkọ méjì ni wọ́n máa ń pè wọ́n á máa pè ní suratul jinn òun lọ́pọ̀ púlàjì àwọn onímọ̀ tó jù wá lọ tí wọ́n jù àwọn tó tún jù wá lọ lọ tí wọ́n tún jù àwọn tó tún jù àwọn tó jù wá lọ lọ wọ́n á máa pè ní suratul qul uhiya ilayya kí ni mo pè é suratul qul uhiya ilayya ní àwọn tó pè bẹ́ẹ̀ oní àníbámu wa at-Tirmidhi rahimahullah nínú jáàmì àwọn náà tó pè bẹ́ẹ̀ ọ̀nà ni máa wa Bukhari rahimahullah nínú sàhíhù wa sí kìtàbí tẹ̀sí tàbí pé ní súrátù jìn àti lè pé súrátù kul uhiya ilayya àwọn àfáà máa ń pè rẹ̀ náà súra yìí tán sọ́ra yìí maka ló ti sọ̀kalẹ̀ bá ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam bá a ti máa bí wọ́n sí pé súra sọ́nà méjì àti mẹ́ta àmọ́ pé súra ní makíyà a sì máa ń pè nígbà ní mọ̀dàníyà a sì máa ń pè ní pé màkíyà tó ní mọ̀dàníyà ó lè jẹ́ báyìí pẹ̀lú táàtì kan bẹ̀ mọ́kà ló sọ̀kalẹ̀ láti kan bẹ̀ màdínà ní lórí ilé Maka ni ó ti bá àná lọ́wọ́ Muhammad sallallahu nígbà wo kalẹ̀. tí ànábì wá jẹ́ ànábì ọlọ́run ọba tán hmm. sallallahu alaihi wa sallam òun náà ní suratu qul uhiya ilayya lọ́kìkí ni lóṣù tààrí. Hmm. tí a bá fẹ́ mọ̀ dáadáa lè pé kó tó di tí ànábì ṣe hijira three years before uh, hijira náà ní sóra ìṣẹ́gẹ́ ni lóṣù tààrí. àwọn àna sahih Bukhari àti sahih Imam Muslim níbi tí sóra ìṣẹ́gẹ́ kalẹ̀ àti ń tọ́pọ̀ àti sóra ìṣẹ́gẹ́ kalẹ̀ fún ànábì wa sallallahu alaihi wa sallam ànábì kí wọn fájírì lọ́wọ́ ni. sallallahu alaihi wa sallam wọn náà ní kí wọn fájúrì pẹ̀lú àwọn sàhábà rẹ̀ ní sókò eh, ni wọ́n ti ń kírun lọ torí bí wọn ọ̀gbà wọn láyé kankan kírun ní kàábà hmm. sallallahu alaihi wa sallam ibikíbi tí wọ́n oke kí wọn fún wa wọn náà sì mọ̀ pé àyà ńlá kan bẹ́ náà Al-Qur'ani pé wọ́n Qur'anul fajri kí ni gánà màṣíwòdà ìwé Al-Qur'ani èèyàn máa wá bẹ́ẹ̀ púpọ̀ àtàwọn ẹ̀dá mi títí ìṣènìyàn wọ́n ti jókòó báwọn náà kírun kírun àwọn ọmọ bá pè tí ni wà tí wọn náà kí wọn pẹ̀lú wa ní mọ́tò ojú ọbẹ̀ ní ọlọ́run ọba ọ̀tọ́ fún ẹ ànábì ní ìṣàlàyé ẹ̀jọ́ ń kí wọn pẹ̀lú wa ṣùgbọ́n tí wọ́n wá bẹ́ẹ̀ ni wọ́n wá amàláyíká ó pè síbi sọ̀ládùn fẹ́jì ní kọ̀ránì yẹn bẹ́ẹ̀ náà làwọn àlùjànnú ó pè síbi sọ̀ládùn fẹ́jì níbi àlùkọ̀ránì yẹn náà torí pé ànábì wa ń kí wọn lọ́jọ́ náà àwọn páàtì kan náà àwọn jíìnì wọ́n wá gbọ́ Al-Qur'anul Karim tí a náà rí ká. Náà, àyà ti bẹ nínú Suratul Jinn 28 ní méjìdùn ní ọgbọ̀n. Ta bá ń to àyà àtúrà Al-Qur'an bó ti sọ kalẹ̀. Nítorí ilé nọmba 1, ilé nọmba 2, àwọn onímọ̀ ní nọmba 40, òun náà ni Suratul Qul huwa ilayya lọ́wà. Nígbà wo ló wá sọ kalẹ̀ lẹ́yìn Suratul A'raf náà ló sọ kalẹ̀, wa qabla Surati Yasin. Wọ́n dẹ̀ sọ kalẹ̀ síwájú Sura Yasin. Ẹ̀gbọ́n ni Suratul Jinn jẹ́ fún kínú sura ti yasin àbúrò lọ jẹ́ fọ́kínú sura ti àárọ̀ nàmbà fọ́tì náà lọ́wọ́ wọn náà máa yẹ sura ti mẹ́rin alukur'an nàmbà fọ́tì lọ́wọ́ ẹ̀yẹn ti dábàá wò dídá sura ti mẹ́rin alukur'an eléyìí tọ́wọ́ ìta ní fọ́tì ó fi wáyé pé ó lábúrò tọ́pọ̀ dáadáa ẹni pé inú àwọn àgbà ni òun náà wà naam tábà wá wo sura yìí tábà ní kí ni kókó ti ń bẹ nínú ẹ̀gàn ó ti di pé màá ti tẹ̀síwì lérè fún wa naam. kókò sí mẹ́rin sóra yìí òun náà yìí pé ọlọ́run ọba fẹ́ tẹ̀lé ilẹ̀ fún wa yìí pé ànábì ní tí mo rántí yìí bí ànábì wa Muhammad ya alayhi wa sallam ànábì tó jẹ́ pé mo fún ìyanu ni nínú àwọn ìyanu tí mo fún òun náà wípé jáwa rẹ̀ ẹ̀dẹ́ ènìyàn nígbà tó látọ̀dọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó tún fò lọ bá àwọn àwọn ọlọ́run ọba ń rà ànábì ní iṣẹ́ tí kò rán àwọn tó síwájú rẹ̀ hmm. ọ̀rọ̀ ní iṣẹ́ tí kò rán àwọn tó rẹ̀ ó náà ní wípé dáwà rẹ̀ lílà ayé mi ayé mi ọ̀dà eléyìí ọjà ayé afẹ́ ò sínú kò sínú ayé ń bẹ̀rẹ̀ ayé ni náà ṣùgbọ́n bu ni wọ́n ń lò jù ọ̀run ni wọ́n ń nàám ànábì wa alayhi salatu wa salam ọlọ́run ọba ẹran sí àwọn ènìyàn ó dẹ̀ ti rán wọn sí ó tún rán wọn sí àwọn àjẹ̀nú nínú súrà yìí yóò máa fi rinlẹ̀ fún apẹ́ bẹ́ẹ̀ lórí nínú súrà yìí àwọn èròǹgbà kejì èròǹgbà kọ̀ọ̀kan nù tí wọ́n nínú súrà yìí òun náà ní pé kálọ̀ máa fẹ́ àwọn àjẹ̀nú wọ́n ní brain wọ́n dẹ̀ máa understand lecture tí àwọn àti lecture fún wọn. ọ hmm. wà nínú tọ́ba tí wọ́n fi ní wọ́n ka sóràtò yìí kọ́ra

látara dáwà tí ọba gbọ́ ní ìjókòó bá yìí náà kò jìnnà fọlọ́wọ́n ọba bẹ́ẹ̀. nípa báyìí ẹ jẹ́ ká wọn a máa gbọ́ nǹkan yé ọ̀rọ̀ a máa ṣe kíni ọ̀rọ̀ a máa yé wọn. bí wọn náà ń gbọ́ yé bẹ́ẹ̀ làwọn náà máa ń gbọ́ nǹkan yé. sóra a máa rí kí ni tí máa ń tá àwí ìwọ̀n òwe fún ẹ̀ nínú tí wọ́n ń gbọ́ nǹkan yìí ìyẹn fi yọ ayé pé wọ́n ní kínú ni wọ́n ní làákàyè alùkọ́rẹ́ náà fi nílẹ̀ pé wọ́n ní làákàyè àmọ́ gbọ́ tọ́wọ́ yá padà náà mẹ́lẹ́kẹta òun náà ni pé nínú sóra yìí nínú ẹ̀kọ́ tó ti kẹta táwọn arí ń bẹ̀ á máa gbà yí pé àwọn àlejànà tí àwọn wọn èyí tí àǹkan náà gbogbo wọn o hmm, nínú ẹ̀sìn ni mo ti ń sọ o hmm, hmm. bàbá bó ti ti ta ayé náà wọn ìsìn a máa rí mùsùlùmí nínú wọn a sì máa rí ẹlẹ́bọ nínú wọn a sì máa rún bídíà nínú wọn kódà kò síjọ tí ń bẹ lórí ilẹ̀ ayé lọ́dọ̀ àwọn ènìyàn tí ó sì lọ́dọ̀ àwọn àlìjànú náà ansaru díẹ̀ ní àlìjànú ń bẹ nàwáìrù díẹ̀ ní àlìjànú ń bẹ fúfú àlìjànú ń bẹ kọ̀dàríyà àlìjànú ń bẹ fàálù súnà àlìjànú ń bẹ tún yọba ìyìn amadíà àlìjànú ń bẹ bó tó bọ́ sódà àwọn olóòtà náà ẹlẹ́ ó ní ni ọlọ́yà àlìjànú ń ń sàgbó bí wọ́n ti wà nìyẹn ààyè tí ó rà fún adébẹ̀ pé kò sí tó tó kankan lórílẹ̀ àwọn ẹ̀dẹ́ ènìyàn tí ó sì lọ́dọ̀ àwọn awo lọ́dọ̀ àwọn nínú ẹ̀kọ́ táàrí nínú ẹ̀kọ́ yìí òun náà ni yìí ọmọ sí hmm. ń gbọ́ yìí ọmọ ìyá mi yìí ó ti fìdí ẹ̀fọn alẹ́ kan ìwọ́n kò jẹ́ sí pé àwọn èèyàn alọ́dọ̀ wa mí báyìí ẹlẹ́bọ̀ lọ́pọ̀lọpọ̀ wa mẹ́jọ hmm, pé wa o ọ̀pọ̀lọpọ̀ yín orí mi mara mi bí wọn ò tẹ́bọ̀ ọlọ́mọdé ìmọ̀lẹ́ tó ìmọ̀ tó fi sápá ọlọ́mọdé ìmọ̀tì ọlọ́mọdé fi kọ́lé rẹ̀ ìgbẹ́ bá fi nǹkan kọ́lé tí ń wò mí báyìí ó kọ́ rẹ̀ ẹlẹ́bọ̀ ni ọ́ wá ti wọlé rẹ fi kíra kọ bẹ́ẹ̀ ọbàdó kọ bẹ́ẹ̀ obìgbàlẹ̀ kọ bẹ́ẹ̀ olùmọ́nù sọ́ọ̀bù ẹ̀lẹ́bọ̀ ni ọ́ obìsínú mọ́tò rẹ ẹ̀lẹ́bọ̀ ni ọ́ obìsínú àwọn apá ẹ̀lẹ́bọ̀ ni ọ́ owó ìmọ́láwà ní ẹ̀lẹ́bọ̀ ni ọ́ òde mọ́fìlà ẹ̀lẹ́bọ̀ ni ọ́ ó tó máa ń kan àgùn rẹ lọ́rùn ní ẹ̀lẹ́bọ̀ ni ọ́ orí ọmọ rẹ lọ́wà ní ẹ̀lẹ́bọ̀ ni ọ́ nàám sóra yìí ó ń sípa iyá ní tí wọ́n ń pè ní tàwùjì ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀karùn-ún àbí àwọn àfojúsùn ẹlẹ́ẹ̀karùn-ún tí ń bẹ sóra yìí òun náà rí pé sóra yìí ó lulẹ̀ kí ni mo pè jàmá ó wó lulẹ̀ àwọn tí wọ́n bá sọ̀rọ̀ ọmọ fẹ́ gbọ́n wọn kí ni mo pè jàmá ó wó lulẹ̀ kí ló wó lulẹ̀ ìbádàtù máa yọ̀ ọba dominal team ìbádàtù máa yọ̀ ọba dominal team ó wó àwọn tí ó wó ìjọsìn táwọn kan máa ń ṣe pálíjàn ẹ má ya pé yájọ́ ti jákàyà ìlú ní ìsìn kí ní ìsìn jama òun ń ṣàlìjàn nínú òní ó ti pọ̀ nù kútùbà sọ́rọ́ ti yàtì àti ìsáwà kàdáda ẹ̀yìn afẹ́ ìjìnlẹ̀ o àdàsàdàdà bíílà àdàsàdàdà bá bíílà àríwà bíílà àríwà bá bíílà ẹ̀dá kò kí ìsinmi àríwà bá bíílà ó kọ àlìjàn ó yá yá ni. ya sadada ya rúkọ̀ ya ìlú ọwà mẹ́ ya rúkọ̀ ya ìlú wọn kútùbà ìdáwákà àbí àti ìjẹ méjì dọ́wà mọ́ ti ya rúkọ̀ ya ìlú kí ní jẹ́ báyìí ní tọ́lọ ní jẹ́ rúkọ̀ ya ìlú lóra yìí ó wó gbogbo ká máa fi nǹkan mi ká máa fi àlìkànnù ká máa fi ká máa jọ́sìn fún wọn ó wo lulẹ̀ náà yányá nínú àwọn nǹkan tí ó tún yé wa nínú sóra yìí òun náà ni sóra yìí tó pa ọba jẹ́ ó tó bà máa rin àwọn yorùbá máa sọ wá pé ọba jẹ́ ó tó bà tiẹ̀ máa rin yẹn pé kọ̀ọ̀sẹ́kùn kankan lára ẹ̀ yẹn pé ọba tiẹ̀ jẹ́ á ó tó ti bà tiẹ̀ máa rin lẹ́yìn ìgbà tó gbà sokoto àti ẹ̀wù àti ìfìlà lọ́rọ̀ ẹ̀ tán ó tó wá tọ́ lójú kan ọba tiẹ̀ máa rin nù tó wá gbà sokoto àti ẹ̀wù lọ́rọ̀ ẹ̀ tó kún pàǹtì lásán jẹ̀ kírun lọ àlejò ọba tiẹ̀ jẹ́ ṣùgbọ́n tó wá tó pàǹtì ń ẹ̀ kí ló ṣe ọba tiẹ̀ máa rin. ẹ̀ sóra yìí ọba tàwọn aláwo

ọbẹ̀ ṣe kọ́ rí ìwádìí ọbẹ̀ ṣe kọ́ rí ìrọ̀ lọ́n pa ọ̀rọ̀ kọ̀kọ́ ẹ̀yìn ìjọ kan ń jẹran o sì dìgbì ní ahọ́n rẹ̀ jà bó gbé jẹ rí ẹ̀yìn sọ̀rọ̀ ọmọ kọ̀ọ̀kan ló sì gbé jẹ rí ìjọ kan tó lò òjò ọmọ ọmọ ẹ̀yìn ọmọ ló tó òjò o àbí àǹfààní àbí àbójútó tó rà yìí òun náà ni ó fi wáyé pé ẹlọ màdájútó pé àwọn èèyàn kan bẹ nínú àwọn ẹ̀rẹ́ ènìyàn tí wọ́n ń pe àjùmọ̀ tí wọ́n tó àjùmọ̀ náà máa ń pèsè wọn. ara ìtura yìí ó fi wá bẹ́ẹ̀ pé mọ́jẹ̀kọ́ jọ ọ́ lójú ọ̀nbẹ bẹ́ẹ̀ ọ̀nbẹ bẹ́ẹ̀ pé bá a ti kóra wa jẹ ìtàn rẹ́rìn wa yìí. Allahu akbar Allahu akbar mọ́sálásí. Salamu alaikum wa rahmatullah. Lọ́ọ́ mà pé tó jẹ́ sí pé àlùjáde ń pè ní hmm. ọmọ ọwà bẹ́ẹ̀ ní reality ni nǹkan ìwọ ní kọ́ máa ń wá ah, ah, àti fún ní irọ́ ni kódà ń ìlú gbangba ní káwọn gbangba rẹ̀ kí ni tó ẹ lọ mà bẹ́ẹ̀ túnà ìdílé ó kó dànù kí ni gbogbo jàmá ó kó dànù ẹjú bá ń sọ lẹ́jọ́ rẹ̀ bọ́tọ̀ èyí tó na bìnrin náà Na ọ ní tàbí lílo tìlẹ̀bí ìrìn àyẹ̀kọ̀ olúna na ìmọ̀ àlàbìyàkọ̀ yìí àwọn tí wọ́n ń yìí àwọn àyà yìí ti gbé ní gbogbo lẹ́sàn gbogbo ẹlẹ́kẹsàn-án ẹ̀rọ mà yí pé abẹ́ ìjọba ọlọ́run ọba ni wọ́n wà ìṣúra ìdíyà rẹ̀ wọn kò bẹ́ẹ̀ tí wọ́n tójú òkè báyìí lẹ́yìn jẹ́ tó pé ọlọ́run ọba bá yọ̀ǹda fún ẹgbẹ́ tí wọ́n wo òkè náà ẹlẹ́ẹ̀kẹ́ wà nígbà fún ìwọ̀n sóra rẹ̀ òun náà ni pé ẹ̀rọ mà yí pé àwọn àlùjànnú wọ́n ti fún ẹ̀rọ mà yí pé àwọn àlùjànnú yìí sóra yìí fi wáyé sí àwọn àlùjànnú yìí ọjà àwọn ẹlẹ́nu gbogbo ẹ̀ nígbà tí wọ́n rí iṣẹ́ tí ọlọ́run ọba ṣe àti àrà tí Muhammad sallallahu alayhi wa sallam. Kí ni ara náà? Òun náà ni pé ọlọ́run ọba blọọkù ó blọọkù ọ̀nà wọn ó sì nà máa wà lè jẹ̀nu sábà bí iṣẹ́ ajé ànábìwá ti ṣe sallallahu alayhi wa sallam. Ó blọọkù ọ̀nà máa wà lè jẹ̀nu. Bí wọn náà bá ti wá gbà nábì bọ̀ tó bẹ́ẹ̀ lọ́wọ́ ó ti Nípa báyìí, àwọn ìlú gbé ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹ ẹlẹ́ẹ̀kẹwàá àbẹ̀lẹ́ẹ̀kẹsàn olóòtú ká lọ mọ̀ pé àwọn àlùjẹ̀ ní wọ̀n wọ̀nyí àbẹ̀lẹ́ẹ̀kẹwàá ẹlẹ́ẹ̀kẹwàá olóòtú ká lọ mọ̀ pé àwọn àlùjẹ̀ ní wọ̀n wọ̀nyí wọ́n jánu pàkà ẹ̀yìn wọ́n wà surprise nígbà tí wọ́n rí àti dáadáa tí ọlọ́run bá ti fún àná Muhammad sallallahu alaihi wa sallam látara orí ìjọ ọlọ́run bá púlọ̀pù ọ̀nà mọ́ wọn òjò wọn ráyè débi bá dé dáadáa nígbà tí ànábì òbí ìdí ànábì ọlọ́run ọba sọ́nà ọba ọba àdìyẹ sọ́nà ọ̀sẹ̀nà. bákan náà ó tún yà wọn lẹ́nu nígbà tí wọ́n rí pọ́ọ̀mù rẹmọdẹ́sìn pọ́ọ̀mù ọlọ́mọdé àríwá ọ̀sán ní nígbà tí wọ́n rí pọ́ọ̀mù ní já ní já bọ́ ní já bọ́ làwọn àlùjẹ̀nu ti ń pa wọ́n náà ó yà wọn lẹ́nu bí ìmọ̀ ẹlẹ́lẹ́ ìdí ọ̀sẹ̀lẹ̀ lágbàdo àwọn tí ń bẹ bọ́ọ̀mù ń já lu àwọn ọlọ́run náà ẹlẹ́kọ̀ọ́kànlá nínú àwọn àkójútùú tó rà yìí ká lọ kẹ́kọ̀ọ́ mọ́tíwájú tó tẹ̀sí gbogbo wa táyàjọ́ mẹ̀dé ènìyàn látara súrà yìí ya o bọ́ ọba jẹ́ ọmọ nǹkan tẹ̀lé láwọn ẹlẹ́bọ nínú àwọn àdìjàmì ìwọ náà kẹ́kọ̀ọ́ tó ọba ti di gbá ẹbọ inú tó na ẹlẹ́bọ yẹn ọmọ wa ti kẹ́nu àwọn àwọn náà ń ń bákan náà tó bá jẹ́ ẹlẹ́sẹ̀ bákan náà Ìjọba ìwọ̀n náà, àwọn àfojúsùn ìwúrẹ̀ nítorí náà ìjẹ́ká tó nínú àwọn àdàbò tí mò ń bá lọ lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ ó dà yìí pé à ń sọ̀rọ̀ àìsàní tó tó láti sọ́dọ̀ ìdíyìn à ń sọ pé tó láti ìdíyìn tó láti ìdíyìn ọjà ká máa àwọn tí nǹkan pè ní àlùjẹ̀lú yìí. Ìlúkútà àbábá àlùjẹ̀lú ọ̀rọ̀ yìí ká bẹ́ẹ̀ pẹ́pẹ́ yóò yìí yé wa. Mo ti di lọ́sọ̀rọ̀ ní bóyá bí ó ti tó di ó ti tó tó di twenty five episodes. Báyọ̀ ti lọ ṣáájú ìgbẹ́. Mo ti di ní wákàtí ìrìn àjò. Alágbàtí ìrìn àjò. Sáà ti sàlàyé kí ni wọ́n ń pè ní ìrìn àjò àdìsínìyàn àdìsínìyàn àdìsínìyàn ìdílé ńlá wa ni àwọn Yorùbá àwọn aláàbí mọ̀dá wa náà fún ìgbọ́n torí gbódò ìjà ẹlẹ́pọ̀ náà ní àwọn Yorùbá nígbèlè gbogbo ẹgbẹ́ gbogbo rẹ̀ ní ọ̀yọ́ tuntun ní ọ̀yọ́ bọ̀ Yorùbá ìtúlẹ̀ wa ló pẹ̀ ẹ̀pọ̀ ọ̀dọ́ ìlú ìjọba Yorùbá ń bèèrè ìtúlẹ̀ ẹ̀pọ̀ ọ̀dọ́ torí mọ̀mọ́ náà ti ní àwọn Yorùbá nígbèlè wa ìgbàgbé àpapọ̀ nàìjíríà bàbá wa fẹ́rẹ́ fẹ́rẹ́ náà bẹ́ẹ̀ wọ́n jẹ́ ìsìn àwọn èdè Yorùbá ìsì wa ẹ̀yin Yorùbá ẹ̀kọ́ ìsìn lẹ́yìn ọmọ òdúrà ẹ̀lẹ́kọ́ ìròyìn jíjẹ́lẹ́kọ́ jẹ́lẹ́kọ́ yìí lọ́dọ́dọ́ ẹni máa ní ìjòyè àgbọ̀n wa nídùmọ̀ ẹ̀kọ́ nílẹ̀ Yorùbá wọ́n máa fi kankan ní ẹ̀kọ́ ra wọ́n máa fi kankan ní ẹ̀kọ́ ra wọ́n ti fi tòlí wọ́n ní pẹ̀lú ìlú ìwúfẹ́ náà ní wọ́n ní ẹ̀ẹ́dàmí wọ́n ní pẹ̀lú ìyáàlú ìlú máa ní ìdíjà rẹ̀. ó kó àwọn orúkọ lára àgbà yẹn kò ní ìdùnnú àgbà láti lọ sí àgbà. orúkọ kan náà yìí jẹ́ kílógún rẹ̀ jẹ́ ìdí nínú àlùyẹ̀ àdùnnú àkójọ tí wọ́n fẹ́ ká ṣe fún wa nìyẹn. nàá ìjọba ìdí nínú ìfọ̀nbá dúró ẹ̀fọn ẹ̀ ìtumọ̀ náà ló fún ẹ̀kọ́ rà ìtumọ̀ náà ló fún mi ìtumọ̀ náà ló fún ẹ̀rọ mìíràn mọ́lẹ̀ ìtumọ̀ náà ló fún alára rẹ̀ ìtumọ̀ kan náà ló fún nínú ọ̀pọ̀ lè fi mú lọ́mọ fún ìpìlẹ̀ wọn sọ́nà wọn bá ti já wọn wọ́n yàtọ̀ sí ìpìlẹ̀ sọ́nà wọn ti já wọn lẹ́yìn lọ́mọ bẹ́ẹ̀ ìyàtọ̀ wà láàárín ìpìlẹ̀ wa ìpìlẹ̀ wa yìí ìyàtọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí yọ́ọ́ náà ọmọ ìlú àpò ọmọ ìlú ìpìlẹ̀ ọmọ ìlú ìpò èyí ìpìlẹ̀ yọ̀wà láti ìpìlẹ̀ ọmọ ìlú àpò ọba ìpìlẹ̀ ọmọ ìlú àpò ọba ìpìlẹ̀ rẹ̀ wà nípa ọmọ ìlú ìpìlẹ̀ olùkìlẹ̀ ọmọ ìlú ìpìlẹ̀ olùkìlẹ̀ àlùkò àbúkà wọn kù òun náà nígbìlẹ̀ olùkìlẹ̀ àgbẹ̀nú la bẹ́ẹ̀ sọ fún wa ọ̀gbẹ̀nú ọ̀wọ́ wa lọ́wọ́ ká sọ̀rọ̀ ìyàwó ènìyàn náà kó lè ra ìgbà dáadáa. àjẹmú ní àtọ́nà wa bá dáhùn ọ̀dà mi látara iná. ìdáná wọn fi dá lè dànù iná ọ̀dà máa ń rí ní iná. iná àwọn onímọ̀ ní máa rí iná ní nílò làbùlàbùlà tó túbọ̀ pátá ó tuntun fáwọn ọ̀gbẹ́ iná iná lápá ó ti dáa nù ṣùgbọ́n tó bá ti pé ojú ó ti kọjá bẹ́ẹ̀ ìyá tó ti náà lọ́wọ́ wá ti dá àyè ìyẹn tó ti ayé pé bí iná bí iná ní ní ti lọ́ba nínú ọba àyíká bí iná bí iná ní ti fi ọba àyíká ibi iná láwà àjẹ̀lú bẹ̀rẹ̀ ló jẹ́ pé ẹ̀kọ́ kan bẹ̀rẹ̀ ọ̀pá iná bá ń dùn àlọ́ àgbà àlọ́ àgbà sallallahu alaihi wasallam wọ́n kọ́ wa ìgbé nínú ẹbá ní ìwò ẹ máa pé àlùmọ́ọ́rùn àpò tòlítì aláwọ̀ àgbà ìpànà aláwọ̀ àgbà ìpànà bákan náà ẹ máa fi ìrùpẹ̀ ẹ máa fi kíni ẹ máa fi pànà torí pé ìpìlẹ̀ ìrùpẹ̀ ọ yàtọ̀ sí ìpìlẹ̀ iná ọkùnrin ìmọ̀jẹ̀mọ̀ra ìdílé ẹ̀ ló ń jẹ́ sí ọlọ́run àwọn àtàlẹ̀kùn náà lè jọ pé papọ̀ torí pé ìpìlẹ̀ tí wá èrògbà ìpìlẹ̀ tí ẹ̀kẹ́ ìnà níná ìpìlẹ̀ wa àkọ́kọ́ yóò fẹ̀ tó púpọ̀ ìpìlẹ̀ ọmọ méjì ni ìpìlẹ̀ àkọ́kọ́ ìpìlẹ̀ ìpìlẹ̀ àkọ́kọ́ bá dá sáà láti fi ìyá sí ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ àti ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹ́ ni orí ìbáwọ̀ ẹ̀gbẹ́ ènìyàn sáà lórílẹ̀ láti lu ìpìlẹ̀ àkọ́kọ́ àti ìpìlẹ̀ ẹ̀kẹ́ ṣùgbọ́n mọ ẹ̀rí ènìyàn yóò fẹ́ràn ìpìlẹ̀ ẹ̀kẹ́ ju ilẹ̀ ìṣe ìpìlẹ̀ alámọ̀kọ́ ẹ̀jẹ̀ fẹ́ lábàdì bí ọmọ tó fi rí jẹ́ ẹgbẹ́ gíga ẹ wá gbọ́ nínú bá ẹ wá gbọ́ ìpìlẹ̀ ẹ̀kẹ́ ẹ̀wọ́n sọ síbẹ̀ ẹ̀yẹ wọlé lọ ṣé ìpadà wà lẹ́yìn ìdí márùn-ún ìyí tí ó fi ṣeré ti pẹ́ sí ìjàmá òwe lómi ilé ìjọba rẹ̀ tó ńlọ́mọ̀ kọ́ ẹ̀ fún ìgbà díẹ̀ ìyí tí ó fi ṣeré ti òun náà ti òwe tí ọ̀bà ró torí pé ìpìlẹ̀ àkọ́kọ́ tiẹ̀ náà yóò pẹ̀ ó ti yẹ jù ádámà ní àríkọ̀lá fìlọ̀sẹ̀lá ìdílé díẹ̀ náà ló ní ogun wa hmm. ṣùgbọ́n méjèèjì ìmọ̀ra láti pé ìpìlẹ̀ àjẹnú iná àbìdá iná iná àbìdá nígbà tó wà wájú àjẹnú yìí ó ti já síwájú ọ̀rọ̀ yìí ẹ̀dá àjẹnú ọ̀rọ̀ ọ̀gbádùn àjẹnú láti fi àwọn ẹgbẹ́ kan táwọn èèyàn lè torí pé ta ìgbà ìjọ ìwé wọn dàgbà ìgbà tó ń gbé lórí pé ìyá máa máa náà jàmọ́ àbá tí ẹ̀ bá tí ẹ̀ bíjá títí ilé tí ó dàgbà bó o tí ẹ̀ kò lè fún wẹ́ẹ̀kì kan wá torí pé bọ́lá ti ká ní ẹ̀rọ nìyẹn lókè ẹni pọ́n wọ́n yé nípa ẹ̀rọ láti rìn káàkiri láti níbẹ̀ lẹ́rẹ̀ẹ́ ká ní káyà tó ti lé lọ ọmọ ẹgbẹ́ ènìyàn ìbílẹ̀ tí wàá méjèèjì bẹ̀rẹ̀ owó onídìwé bẹ̀rẹ̀ onídìwé fún ọba bẹ́ẹ̀ ní bàjẹ́ àbí oòrè ọ̀rẹ́ bẹ̀rẹ̀ máa kájú lórí àti ìfọwọ́ ara ẹgbẹ̀rẹ̀ ìdàgbàsókè wọ́n ẹ̀rẹ̀ bí ẹ̀ẹ́dàgbà wọ́n ẹ̀rẹ̀ bí mo wé ní yẹ ìrírí ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ mi onídìwé. àjẹnú òfin ìlànà ìgbìmọ̀ àlẹ́ kọ̀ọ̀rẹ́ ìfọ̀rọ̀ a wannan ba da ne ne wata tare yana da ruwa yana da tara yana kwakwa a nan da aka tsara tsara wani da wani da kuma yi wani da tsara wani ba ne da wanda wani ke da wani da ya ba kuma ne yana wọ́n fẹ́ lọ sí orí sí ajá kejì náà tí mo jọ bí ajá kejì bí ajá kejì náà lọ. ẹlẹ́ẹ̀kẹta oní ẹlẹ́ẹ̀kẹta náà wọ́n yẹ kí pé ìdìbò ìwádìí yẹn tí wọ́n máa ń rìn lẹ́yìn ṣùgbọ́n tó ń lẹ́yìn lọ́la ní fúlàní náà wọ́n ti kókó bẹ̀rẹ̀ ìdìbò tó fi jẹ́ pé àṣẹ̀rẹ̀ náà wà mọ́ta ó lè wà láti wọ̀ lókè. Gbogbo òṣèlú ti fọ ọ̀pọ̀ wọn lórí àgbẹ̀. Ó lè fi ìjà àti ọ̀pọ̀ tó kọjá sí pé kò sí ìlera wọn. Ìlera wà ń bẹ̀rẹ̀ wà láti máa tètè káàkiri. Àwọn ní pé nǹkan tí ọlọ́wọ́ bá jẹ́ sí àwọn ọ̀rẹ́ ọlọ́wọ́ bá jẹ́ fún fẹ́ إنه يعرف هو وصائله من حيث لا تكونهم ومن أعوان الذين لا يجب أنا تشكر لكم ولا أقول لك فذلك الزبا ها أولا كان يسرد في هذا المنزل من ذلك ولا هذا المنزل أبدا هو الواحد نعم أنا من أهل ó ní àjànú yìí àtàwọn àti àwọn ìran rẹ̀ kọ̀tíńdàkùn rẹ̀ kọ̀tíńdì àti gbogbo ìran rẹ̀ yàrá ọkọ̀ àmà lè di wọn bá a ṣe gbé sókè lẹ́rọ àwọn ará tí wọ́n fẹ́rẹ́ pọ̀ gbogbo wa ni wọ́n ti máa wọ̀. ọlọ́run ní àyíkú láti àwọn ọ̀dọ́ ẹni òye ní wọ́n ti máa wà nínú yẹn ní pé táà lé ní yẹn ló jẹ́ pé nínú ìkàdá àti máa ń bá ìrìnlẹ̀ onígbàgbọ́ òru òun náà ní kọ́ gba ìgbàgbọ́ ní àwọn àlejò níbi wọn bẹ nínú nínú àlejò máa ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ìjọba wọn bá ti máa ń bẹ̀rẹ̀ sí ọ̀sẹ̀ pápá ọ̀pẹ yẹn alàbí náà ló ti ń bẹ̀rẹ̀ jọ̀wọ́ yìí yóò lu wọn àgbàdá wọn ní máa gbàgbọ́ná ní ìgbàgbọ́ lọ́wọ́ náà fún gbogbo wa ní àmì jẹ́ òkúta ìjà ìgbàgbọ́ náà ní ìyẹn tàbá ń tẹ̀síwájú tó máa yẹ wà síwájú ìná àdáwà Muhammad sọ́dọ̀ bá wà ní ìgbàsẹ́lẹ̀ wọ́n ní àlùjànnú sọ́dọ̀ bá wà ní ìgbàsẹ́lẹ̀ wọ́n náà ní àlùjànnú ṣùgbọ́n ò lè láwòrán rẹ̀ yọjọ́ tó wáyọ́ ti tún ìdí kọ́là bí ti tún ìdí àwọn torí kọ́là ń fún lágbára láti máa tún ní àlùjànnú déèyàn kọ́má di ara tó àwọn ìbára náà fẹ́ àlùjànnú owó àlùjànnú kí lè fẹ́ àlùjànnú ò ṣùgbọ́n àlùjánu ó sì di ẹranko a kò tọ́ báyá padà sí àwọn ẹranko tó jẹ́ sí pé wọ́n máa rárá ìjànú àtàwọn ẹranko tó jẹ́ sí àlùjánu máa bá ẹ̀rọ gbogbo wa sáànà ti sọ fún wa sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ alẹ́ wọ́n tàbí náà torí pa báyìí tí wàá ti àwọn ẹ̀rọ yìí nítorí oní àná yìí pé ọlọ́run pàṣẹ fún ànágbọ̀n Muhammad sọ̀rọ̀ mo rárá ìjànú mo àwọn fún àwọn àlùjánu náà ìkànnì àwọn sálàkù ẹ̀kúrímọ̀ ọ̀hìnàwòmọ́ wọ́n ní súwà yìí wọ́n ní àyà àtúrà tí ànábì ìkíní jọ́nà lọ́lọ́ wa àríwọ̀ sẹ́ńdá níjọ́ tí àwọn àjẹ̀nà wá gbọ́ lẹ́tọ̀ tí wọ́n gbọ́ kùránì rẹ̀ òun náà ní tó lọ́kùnrin àlà ìkọ̀rọ̀ اقرأ باسم ربك الذي خلق اقرأ باسم ربك الذي خلق نعم الإنسان من علق هنا هنا في خبر الله wọ́tà tí àwọn àgbẹ̀rẹ̀ wa gbọ́ lóra náà ìdí nìyẹn àkìrí ń dọ́wà ń bẹ̀ sí àtúntì níbẹ̀ lẹ́sọ̀n mo lọ́dọ̀ wọn ti pàwọn náà ní torí pé màmá ń dára níka àlọ́ lọ ìjà àbí bẹ́ẹ̀ àwọn máa tẹnu sálẹ̀ wà lẹ́sọ̀ lọ́dọ̀ lọ́dọ̀jọ́ àìrán wọ́n sáà wà ní dídá wa wa tí ládàá gbà kọ́ mọ́tẹ̀ gbẹ̀yìn ìrìn nìkan lábàdọ̀ fẹ́ fáwọn náà fi kí àwọn náà sọ lẹ́sọ̀ wọ́n lè lọ́ọ̀ nípa báyìí ẹni ló ní àjẹ̀nà wá bá náà lọ́wọ́ Muhammad sallallahu alaihi wa sallam àdéhùn tí wọ́n máa bá ìlú ìlú ìdánwò àwọn ọmọ ìlú jẹ́ǹdì ìkànnì ìkànnì àti ọmọbẹ̀rẹ̀ òkúra òjòkòtò tọrọ bá gbà wà táyì bá gbà wà á sára yẹ fún wa náà àdéhùn tó wá wà ṣùgbọ́n ẹni àtẹ́ni ilé àjẹ̀nù níbi ìdánwò àwọn ọmọ ìlú jẹ́ǹdì ànábì òbí wọn sallallahu alaihi wa sallam torí nígbà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ànábì náà wà nígbà tó ṣe tán lọ́nà pàtẹ́ sallallahu alaihi wa sallam tó yọ ọmọ rẹ̀ àlọ́jọ́ òrí àrìjà ló di alákọ̀ọ́kọ́ yìí tùmọ̀lẹ́ ẹ̀kẹ́ wọn náà ní àdéhùn ìjọba fún wa wípé ayé àlùkò àná náà dìbò wa fún wa wọlé tọrọ fún náà ẹ̀rẹ̀ tàbí tọrọ ná ìrìn kí a tọrọ ní ìyẹsẹ̀lẹ̀ àwọn àdúgbò wa. ayé lè ní ó fi wá wípé wọ́n wá àlẹ́lẹ́ sí ìwọ̀n lọ́nà lọ́wọ́ àrẹ́lẹ́ wọ́sẹ̀lẹ̀ náà ẹ jẹ́ ká lọ ọ́ eh, síbi àwọn nǹkan títí tó tàn ní ìwọ̀n bóyá dájú ń sọ òun àti pé ọ̀yà ti jẹ́ká túnmọ̀ kọ̀ láti náà lórí ọ̀sẹ̀ tó bá ti parí àmà sọ̀rọ̀ ìdúkù rẹ̀ náà tí wọ́n ti fi ìkù ní ìjọ ti síbẹ̀ ọ̀ dúkù rẹ̀ dáadáa ọ̀ ẹni tí wọ́n bá jẹ́ kó gbé bá ń sá síjọ kò tó dúkù ráàyè tó bá ní kọ̀ ráàyè dúkù tó ń ti yọ ọ̀rẹ́ gbé ọ̀yà máa ṣe ẹ̀kọ́ kan fún ti máa gbọ́ àwọn máa ń tún ẹ̀ àwọn máa ń tún ẹ̀ máa ń tún ẹ̀ àwọn máa ń tún ẹ̀ kọ̀ọ̀kan náà ọlọ́run láti pé àwọn òbí ńlá ní ẹ̀ka ìjọba ìjọba ìjọba ìjọba بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أن استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا ọlọ́run bá sọ fún ìwà ìdájọ́ kúrú ọlọ́run pa alátẹ̀lẹ́ tó sọ. ìdí ọlọ́run bá ti wá pé tó bá sọ pé kúrú fún àìlẹ́bí lọ́mọ tó lọ́mọ sọ pé ní títà nìyẹn ìjọba ìdílé lọ. fúlù kéèkì àná fáwọn èèyàn owó bí àdìgbà ìrìnà sọ fún wọn níbi ọlọ́run ọba ti hàn mí ọ̀dẹ̀ bá mi sọ̀rọ̀ ó fi yé mi pé àwọn náfà rọ́ọ̀nù àwọn èèyàn mẹ́ta sí mẹ́wàá mẹ́ta sí mẹ́wàá wọ́n gbọ́ wọ́n wá tọ́ olùkọ́ wọn gbọ́dá sí ìsàmà ayàtọ̀ tó tẹ́lẹ̀ ìsàmà ni wọ́n fi tọkàntọkàn sáratára dojúdojú tìmùtìmù wọ́n fi gbọ́ kí ni wọ́n gbọ́ alukóra nínú ìdíńtì àjẹnú wà làwọn ẹni wọ́n wá fàkọ́ọ́lú nígbà wọn kọjá lákòólù lákòóyé fàkọ́ọ́lú wọ́n wá lọ báwọn èèyàn wọn nígbà tí wọ́n délé wọ́n wá sọ pé ah, àti tí wọ́n náà bá gbọ́ lẹ́tọ̀ ó ti ńlá ní wọ́n padà wọ́n ti àfihàn ilẹ̀ tó ní sí àwọn akẹ́wọ̀n òye ó bá a ti wà níjó ní nígbà tá a fi lọ bẹ́ẹ̀ wọ́n la bàbá yìí. Sẹ̀mí iná bọ́ra ọ̀rọ̀ ààrẹ àjàbá àgbọ̀ kàkàjẹ́. Kùránì Kùránì tí mo wá gbọ́ ìpele Kùránì ni pé ìwọ̀ lásán àjàbá ìdíwọ̀ ẹ̀ ìdúmọ̀ ẹ̀yẹ. Tọ́wọ́n ní àjàbá ìyanu ọ̀gá tẹ̀síwì ní òye dáadáa. Tọ́kùn iná tẹ́lẹ̀ iná Kùránì àjàbá àkúrà ní Kùránì kan tí ò ìjẹ́ àwọn akẹ́kẹ́ ìmọ̀jú ìyẹn tó yàn òdúgbò ẹ̀ náà iná tẹ̀lé ọ̀yá kùrán àjàbá akọ́ àìkùrán kan ju ìṣúná ẹ̀ mọ́ níbi adó kùrán ń bẹ̀rẹ̀ kùrán ń bẹ̀rẹ̀ gbogbo tí àtọ́ta sí náà kùrán náà ni kọ̀ọ̀kan kùrán yìí ti wá ìjà orúkọ kùrán yìí ní ìdí ẹ̀kọ́ ọmọ tí wọ́n kùrán yìí ìdí ìjà nǹkan yẹn ń gbòó kùrán yìí àti tí wọ́n yìí kàtà wúrà lọ tí wọ́n yìí kà báyìí wọ́n kà wọ́n yà wọ́n tó kà kùránì wá ti kínú ọkọ̀ òye tí wọ́n lò ló fi jẹ́ pé tí wọ́n ti wá ti ta gbàgbègbè ń jẹ́ kùránì nígbà tí olúborí bí. Nam ta fi ina ta berna Qur'anan ajaba akin ba da Qur'an da da rawo abu ti Musa abu ti Isa abu ti Dawud ibn dile yo a a Allah ibn ta wa wa na ni bi masala wa me isa ma ala sabure ọ̀rọ̀ bembe o ti ya o wa ni Qur'an ọ̀rọ̀ ìwé ní kí ọlọ́run tọ́pẹ́ kú ní gbígbà rẹ̀ àmà àmà túra àmà túmọ̀ rẹ̀ ó wú sí yá kí lẹ́gbọ̀n yẹn wá sí kí ni túmọ̀ rẹ̀ náà ẹlẹ́ẹ̀kẹta òun náà ní sàmà kí ni túmọ̀ ní sàmà ní sàmà yàtọ̀ ìfẹ́ rẹ̀ àgbègbè láàmà ní sàmà nígbà wo náà náfàrò kí lẹ́gbọ̀n náfàrò nínú sẹ̀ríà àbí nínú lókà àrùbíyà àlùbí Fàkọ́ọ́lú iná tẹ̀lẹ́nà agbọ́n kankan dánkò ní Kùrán. Kùrán àjábá. Wọ́n láàrin níta máa ń bẹ, sẹ́ni àjá tó wà ń bẹ. Níta máa ń yẹ wọ́n kú náà ti bẹ̀rẹ̀. Nọ́mbà tí wọ́n fẹ́ pìrìsẹ́ǹtì lẹ́tọ̀ báwọn ìyá wọn, wọ́n sọ pé níta máa ń nǹkan síbẹ̀ náà. Kí lọ́bàá tí wọ́n sọ pé níta máa ń ìdá Kùrán ní àjàbẹ̀. قد إنا سمعنا قرآن عجبا نعم لكن لا لكن الغضب يهدي إلى الرشد فآمنا به أولا الله يجب أن تسوى إنه كما يرى الجنة أمرنا القرآن ọ̀rọ̀ táwọn àjẹ̀lú sọ ẹgbẹ́ sí tí wọ́n ti pè ní ọdún ìwà wọn. bàbá sọ yóò fi rí mọ́kànlá àjẹ̀lú nǹkan wá ti pẹ̀lú tí wọ́n wọ̀rọ̀ àdìrẹ́ àbá àbá ẹ̀rú ń bà á àwọn èèyàn máa sábà ẹ̀rọ pọ̀ àbá tó àwọn àdìrẹ́ yóò fún ọmọ náà ó sì di mà nǹkan ká ì ọ̀rọ̀ dání ọ̀rọ̀ dání kẹ́ ló tọ́ ọlọ́run á ti wá fún àbẹ́lẹ́ òun kàmá tọ́ba lọ́lẹ́ yìí ń sọ̀rọ̀ àdìrẹ́ náà nípa ọ̀sẹ̀ fọ́nà ń pa ara rẹ̀ ọlọ́run ó ń sáà lẹ́gbẹ̀rẹ̀ sọ̀rọ̀ pé ń tọ́nà ń bí wa fún wa. Tí wọ́n sọ yáàbí wọ́n ń ròyìn àlùkò rẹ̀ lọ. Kùrán ta ní ajá bá wùtò ìlú rẹ̀ yáàbí yáàbí ìlúlà rọ́ọ̀sì. Àmà tuntun wa rọ́ọ̀sì àjọba sáàdì yàtọ̀ mẹ́sẹ̀ yáàbí ìlúlà rọ́ọ̀sì. Àlùkò rẹ̀ ni máa ń rí ìyá máa Ìtumọ̀ yáàbí fúnra kọ́ọ̀pà ni tí wọ́n bẹ̀rẹ̀ sọ. Àbí àbá wọ́n tó wọn á máa ń ṣe àwọ ní pé ọ̀nà gbọ́nà pa ọ̀nà bí màá tẹ́tẹ́ ọgbọ́nà rẹ̀ bá pa ó ń forí ọ̀nà náà nà lùwà nù. lẹ́gbàá tí wọ́n mọ ọ̀rọ̀ mọ̀ pé ìyàtọ̀ lórí ìlà àgbàdo sọ̀rọ̀ ìyàtọ̀ lórí òtúmọ̀ ìgbà wà ní. ṣùgbọ́n yá ń bí nígbà tí yá sí oṣù náà ó ti mọ̀nà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa ń yá sí nígbà lórí wọn láyà yá sí ilẹ̀ àkùnà àkùnà kùránì ìròyìn tó ń fi ìròyìn tó ká mà bóyá sí ìròyìn ṣe wọn dá sí ti dáàmú fún wa rẹ ìjà padà sí ìròyìn ká lọ kùránì lówó àti ọkọ tó ń kọ ọwọ́ kùránì tó bá wù kí wọn kọjá wọn nígbà àlà tọ́lá àlà ayà tó ti gàdẹ kòtò pé ìgbà lọ kùránì lẹ́nu tí wọ́n kọ́ ìròyìn ni wọ́n ti rúró ìròyìn kùránì ìgbà ìwọ́n máa yára wọ́n ti ké wọ́ ké wọ́ ké wọ́ kó má tó ń fẹ́ lọ́wọ́ wọn náà ó yẹ kó pọ̀ náà kó yọ yàtí ìlàgbọ́ wọ́n ní àlùkùránì ọ̀hún fi ní mọ̀nà tó jẹ́ sí pé ọ̀nà tí ń kọ́ náà ní mọ̀pà tí tó ń gorí ọ̀nà ní àlùkùránì ń bọ̀ wá rí náà sí ìfà áàmà ní àlùkùránì. wọ́n náà yà tètè gbà tí fà àtọ́wà لا إله إلا الله وأنك رسول lójú ẹsẹ̀ náà pààrọ̀ ńlá lábá ti gbọ́ àlọ́ kọ̀ọ̀rán náà gbọ́. lẹ́gbàá wọn bàbá wà lásìkò sí ìkàgbọ́ àwọn ìrìnà àhàdà. mo ti rí kábì ọ̀rọ̀ sí iná àhàdà. àwọn tẹ́ ń wọ yóò ọlọ́mọdé ẹlẹ́bọ̀ ni wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìgbọ́n sọ ni. ìyẹn ni pé tí a bá ti nígbàgbọ́ ó jẹ bọ́ọ̀lẹ̀ ni ibi gbọ́gbẹ̀rẹ̀ ìgbàgbọ́ ọ̀gbà tó tún mẹ́lẹ́ òkè àmọ́sọ̀rọ̀ bí ọmọkùnrin òtún bí ọmọkùnrin òtún bí ọmọkùnrin òtún ìsìláàmù ọ̀ká ájú ájú ti mú ẹgbẹ́ nígbà ọ̀gbìn ìfẹ́ àti ohun ní láti pípa ọwọ́ tó tútù máa mú o ìlú hmm. pípa ọmọ nígbó náà wẹ̀ tútù máa mú ojú kan láwọn tó wẹ̀ ọ̀ láàrin ìbá bá bẹ̀rẹ̀ eh, ẹ̀sìn ọ̀ká ájú ìdìtúmọ̀ ìlú pé ká lọ lé ìyẹ̀lú ká lọ lé ilé ẹjọ́ fún ọ ní ìgbàdọ́mọ̀ tó kọ́kọ́ eh, ní ọ̀tà dáadáa mẹ́rin jẹ́ mẹ́ta ìta máa sí lásán kọ́ ọ̀rọ̀ lọ jẹ́ pẹ́ẹ́sì ọ̀tẹ̀ ọ̀tẹ̀ orí ẹ̀mọ̀ púpọ̀ ọ̀tẹ̀ ẹ̀dá fún bàtà ń kọ́ ọ̀tẹ̀ yìí tó kù lájọ́ sí kọ́ni àdáhùn àbá àbójútà ni àbójú àbójú ọ̀tẹ̀ yìí ń fi ọmọdé tẹ̀lé níta gbà tí òkè yìí tó fi ká tó jẹ́ wà sí ìjọ àwọn ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ torí bàbá yìí ó ní bàárà nàbí agbára ìfúnnáti kọ́ wà láti ló kiri kan lọ́sí ìlànà. àwọn ajá owó ìyá ti gba ìdílé àmàlà báyìí àmì ìjẹ̀bọ̀ mọ́. ọmọ ìyá mi tó náà bá ti wọlé ìgbàgbọ́ wọ́n jẹ̀bọ̀ mọ́ wà láti ló kiri kan lọ́sí ìlànà. àhàdán àhàdán lókun àti tuntun àti tuntun àmì mọ́ ọlọ́run náà àgbẹ̀rù ní kéde láàrin nàmbà tí mẹ́ta sí mẹ́wàá sí mẹ́sàn náà náà gbogbo àwọn àgbẹ̀rù ní ẹ̀sán sọ̀rọ̀ wàá yàn fún wa إنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا أعجب من مرحبا ولو يبقى وأنه أتجي لهم وبركاته تعالى جد ربنا تعالى جد ربنا وانت بيجي بابا تعالى فهذا إن يقول له يجيني أما فقلت تعالى يتياجيك أه قد جاء bí àtẹ́wà tààrà ìta ó ti kọjá ó ti ká ó ti jáde lọ́rọ̀ ń gàdé nìkan ẹni kí ìlú tààrà lọ́dọ̀ bá ti wọ́n lọ́dọ̀ tààrà ta fẹ́ẹ̀kì ènìyàn ara àwọn gbólóhùn ìdájọ́ pé fẹ́ẹ̀kì àti wọ́n ọba wọ́n yà ní tààrà ẹni bá wọ́n lọ́dọ̀ tààrà ta fẹ́ẹ̀kì ènìyàn tọ́ba ní tààrà ta ìjẹlẹ́wọ̀ àbí sẹ́dá àwọn ẹgbẹ́ òwúrò yàrá ìgbésùn kò á ní ìgbọ́n àmì àyíká síra ìgbésùn kò á ní ìgbésùn oníṣòwò ààrẹ ọbẹ̀ ti fi àwọn ọmọlẹ́yìn ní kó jẹ́ ìlú àmọ̀ pé èmi bẹ́ẹ̀ wọ̀ yìí mo ti kọjá mo ti mú máa tán ìṣòwò ààrẹ bá a lè ṣe irú bẹ́ẹ̀ lọ́wọ́ àbọ̀nà ọ̀bà bẹ́ẹ̀ láti tààlà àwọn olùdó bẹ́ẹ̀ láti tàbárọ́kà ó ti mélòó tó ń gbé báyìí ẹ̀yìn ara kò mọ̀ ní mẹ́tẹ̀ẹ̀ta lọ́wọ́ mọ́tò tàbárọ́kà fẹ́ẹ̀ àwọn ilé ìgbè wọn lò ní ọlọ́wọ́ bá tó wà á nínú ọgbọ́n olúwa wa káàánú rọ rẹ̀ ọlọ́wọ́ bá wá gba jẹ́sù ọ̀gbìnà ìtumọ̀ jẹ́sù ní pé ọkàyà òní búlọ̀ jẹ́sù ní kájọ́jọ́ ọmọ pé jẹ́sù ọ̀gbọ́n bá kọ́ fún dáadáa ọmọ pé àkórí tí ìtumọ̀ àkórí bàbá ẹlẹ́wọ̀n jẹ́sù ní wọ́n ìgbàgbọ́dà nílùú àwọn àbá ní àá alájẹnu wọn ọ̀gá jẹun yìí o wọn làjẹ ní yìí láyọ̀ ọ̀gá ẹni tó wọn kọ́ lọ́dẹ já jáde àjọyọ̀ ìgbà tó lọ́la ìfẹ́ yàrá tó jẹ́lẹ̀ tẹ́ máa fi olúwa bàbá olúwa tó bàbá hàn àjọ olúwa ọjọ́ tó ti yorùbá yọ ẹ̀ bá tó lọ́dẹ náà jáde ọjọ́ wọn yàrá jẹun ìgbà jáde ní ìpínlẹ̀ nínú àwọn àtúmọ̀ jáde òun náà ní ní tó tóbi púpọ̀ wà á nínú àwọn àti pé dáadáa ní olúwa ní tààrà ọ̀tà púpọ̀ jáde ọ̀rọ̀ sí iná àwọn ọ̀rọ̀ káyà ẹ̀kọ́ ọ̀gbà ọlọ́run àti nìkan máa ń tẹ́lẹ̀ wọn wá ó kò lórí gbogbo nǹkan tẹ́ lórí ìrìnàjò dáadẹ́rẹ́ ọlọ́run ẹ̀yìn dáadẹ́rẹ́ kárí ayé ọkẹ́ ọ̀hún wá pọ̀ ìrìnàjò ìrìnàjò bẹ̀rẹ̀ lórí bàbá ìtẹ́sọ̀rọ̀ sí olùwà wa káyà ìdíjọ rẹ̀ mọ́tà padà sọ ọ́sẹ́ àpàdà ọ̀sọ́ ẹgbẹ́ àtàwọn ìwà làwọn ọ̀rẹ́ wọn lọ́wọ́ bá wáyé mọ́tà padà sọ lọ́wọ́ sí bá ẹ̀rẹ̀ ní ìlọ wọn ò pè kọ́ sí báyìí ẹ̀kọ́ mẹ́rin ló wà mẹ́rin ìtọ́jà máa lọ bí odò ìlú tán lọ. Sọ́ọ́ sí bàtánì wọn ò pè mọ́tà kára sọ́ọ́ sí báyìí wọ́n ní mọ́tà kára sọ́ọ́ sí bàtánì àpò mìíràn wọ́n yòókù. Wọ́n wá débi wá láti wọn ò pè wá láti tán kí ló tán lọ wá láti. Òye tó wá láti gbólóhùn tó wọnú méjèèjì yẹn àtọkùnrin àti tí ó bá jáde àlọ́ ti tó àyíká ìtumọ̀ ẹ̀mí pé àwọn onímọ̀ sáré pé ìyàwó nígbà máa ń ní ìbàlú bí mi sọ ìdíkọ́ àkéèrà ìjọ ọlọ́wọ̀ ìyàwó wàlá wàlá òbí kéde kò bí wọn. àwọn ìjọ ọlọ́wọ̀ ìyàwó kò bí wọn. نعم يقول معنا وأنه كان يقول إنه كان يقول سفيهنا على الله شفقا ومن شكر سيرنا بين وترابي يقول سفيهنا أنت يقول لنا أولك إلى ما سبب القول إنما تصدقني قال الله àti àwọn àjẹnu mẹ́sàn-án na sí mẹ́sàn yìí àwọn ẹni wọ́n ti wá àti lọ́pọ̀ àwọn àjẹnu ẹgbẹ́ wọ̀nyí nítorí ọ̀dọ́ yóò ní tẹ̀sí yóò fìlà ẹ̀pọ̀ tó pọ̀ jù láàrin wa ẹni bí aláìmọ̀kan àìmọ̀kan máa ń tó bàbá kan fẹ́ ọlọ́ba nínú àwọn tí wọ́n ṣe nílẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá ní tí wọ́n fún wa yóò àrẹ́là ṣe gbáfà bàbá kan bẹ wọ́n ti kú ìlà yìí rọ̀dún ọ̀gbọ́ wọn náà ti ṣe àmúṣọ̀fà yìí kábẹ́ rọ̀dún ọ̀gbọ́ wọ́n lè fún àwọn àdáyé torí tí ó ti gbé òye wọn. táwájú wájú ọmọ ẹ̀ bàbá ti tààrà rẹ̀ lọ sí bàbá ẹ̀ ẹ̀ ta ta ní ọba jù ọ̀gbọ̀n náà màá rántí wá fún wọn máa ń gbà lọ́wọ́ yìí. táwájú náà sọ̀rọ̀ ọgbà wọ́n bẹ̀rẹ̀ báyìí lọ́dún tí ò jẹ́ ẹ̀dí sábà àrà jùlọ mọ́tò bá sọ pé aláyé màkàn yìí kí kọ́ ọ̀rọ̀ tó lọ sọ̀rọ̀ bàbá ìgbà tẹ́lá àti ìṣe ìṣe ìṣe ìyá àbá àti tàbá pẹ̀lú ìjárí fàyínà járí ní ìdàgbàáyé àmì àti ìṣòro owó ló ti orí ọ̀dà mo tún máa àti ìṣe ìṣe jẹ́ mọ̀ọ́dọ́ alábìsọ̀rọ̀ ó ní ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe torí pípẹ́ tó lè fi ilé délẹ̀ ẹ̀rọ wọ́n ti sọ pé tọ́ ọmọ ẹgbẹ́ ń pè ní àdínkù sàn. ẹ̀rọ wọn bọ́ sí àdínkù hasan sàhíhó lè rẹ̀ yìí hasan hasan lè rẹ̀ yìí hasan ló sọ àdínkù ضعيف كافر حديث موضوع وكل يجمع يجمع قوم سنوي الحديث يجمع على كتوي تبنتين كمان alájídá bẹ́ẹ̀ rà ní ọ̀wọ̀ lọ́wọ́ aláì ìgbò bàdá ti táwọn sáré ní ìfáwà rẹ̀ gbogbo nǹkan sì lọ́dọ̀ wọn náà wọ́n wá tó sí ẹ̀ pé ní dọ́kà máa tó máa lọ sí ah, bàbá dọ̀dọ̀ ilé ìgbò ló ti kankan kan bàbá dọ̀dọ̀ ilé ìgbò ló ti máa ń gba ìdí mẹ́rin ní pé bàbá tí ọba ti ní mímọ̀ ìlọ́pẹ̀lẹ̀ lọ́wọ́ máa rẹ́ sí àbùkù látọ̀ lọ́wọ́ wọ́n ti dùn ẹ̀ wọ́n máa gbé wà á ti náà wú káyà rẹ̀ gba á ti náà wú ká náyà kó lóṣà sí ìhò náà àbàbà rẹ̀ àbàbà bá ń gbé òṣèré àwọn ìṣẹ̀lẹ̀ náà bẹ̀rẹ̀ lọ́dọ̀ ìwọ náà bẹ̀rẹ̀ láwùjọ ẹni tí ọba ti mímọ̀ yọ ọmọ ìṣòkú tó nípa bí ìmọ̀ náà wà á ti náà wà á ti náà أن لن تقول الإنس والجن على الله كذبا àwọn àgbẹ̀rẹ̀ lọ́wọ́ gbóhùn wà bẹ́ẹ̀ àti ẹ̀rù bẹ́ẹ̀ ní pé bá àwọn ìṣẹ̀lẹ̀ máa pàrọ́mọ́lá wọn àti wọn pàrọ́mọ́lá wọn bá. فأنه كان رجال من الإنس يعملون برجال من الجن فزادوهم رهقا wọ́n ti sọ́wọ́ àti ìlànà wọn náà lọ́wọ́ tó wà. ìwà ìdánwò ẹlọ́pàá tó sáyà lè jẹ́ àdúrà ìlú àwọn ènìyàn kan ní àwọn ènìyàn. ìmẹ́lẹ̀ kọ́kàn lọ wọ́n ti máa rárá àpò àlejò sáyà lè jẹ́ àdúrà ìlú àwọn ọkùnrin kan ọ̀gá ènìyàn ìjà ìjà wọn àtọ́kùnrin lọ́wọ́ rẹ̀. لوحده كان رجال من الانس علينا من النار الدين يعودون وما فهمت ìrìnjáde nílẹ̀ ìdí ní àwọn èèyàn kan àwọn ẹ̀dá kan nínú àdìgbàmù tí a máa jọ wá bẹ̀yìn sí wọn níbi lọ́rọ̀ wọn ti àti káàkiri pé kí a bá ní pẹ̀lú ní ìwà báyìí fàdà lóòrùn lọ títẹ́ sí ẹ máa wá ìrànlọ́wọ́ wá lọ́dọ̀ àwọn àìsàn ọ̀wà bẹ́ẹ̀ tí wá lọ́dọ̀ wá àìsàn ẹ bá ní ẹnìkan pé pé ìdí nǹkan tó ti kọ́ jẹ bọ́lọ́ pépè ti kí ni pépè ti kí ọbẹ̀ ẹ bá ní ọbẹ̀ bẹ́ẹ̀ nìkan ìdí nǹkan tó ti kí ni bọ́ yàrá ń dúró yàrá ìgbà ayé lẹ́nà ìdí fáńdà lóhùn yàtọ̀ kí ìtumọ̀ bàtà àti àrùn wọn nígbà tí wọ́n rí pé kẹ́mi ò lè ní kọ́ńtà pẹ̀lú láti pẹ̀lú àti fún ọ̀pẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ padà ìtumọ̀ rẹ̀. bàbá kan bẹ ọ̀pẹ̀lẹ̀ ìbílẹ̀ ọ̀pàdé ẹ̀kún ó sì lè dì sí bí aláìsí ló ti dé ní ìṣẹ̀lẹ̀ ọlọ́wà. ọ̀pẹ̀lẹ̀ wọn lára bẹ́ gbogbo àtàwọn àtẹnudá gbogbo àtẹnudá gbogbo ẹ̀jẹ̀ ẹni fún ẹni rẹ̀ ọkọ ní báwọn ìbá tó ṣe lọ́rẹ̀ lọ́mọ ẹni ọ̀la àti náà wọ́n jọ wọ́n ti gba nípa lọ́wọ́ ọkọ ní ilé lọ́pọ̀ wọ́n ti kúrò láyé àwọn ọmọ tó ti ní ẹ̀jẹ̀ náà máa kó jẹ ẹ wọ́n ti gba lẹ́yìn àti ìṣẹ́ lọ́rẹ̀ fún àbẹ́jẹ́ wọ́n kò lè fi ní kálí àwọn ẹ̀kọ́ lóòrò wọ́n bá wọlé lórí àwọn ìwé náà àwọn oníṣẹ́ wọ́n gbà tó bá lè ọlọ́run wọn lọ́kọ̀ dá lóhùn lọ ẹnì kan ò ní lẹ́yìn lé àwọn àgbẹ̀ àkọ́kọ́ ìgbà àgbọ̀dọ̀ ní ọ̀rọ̀ rẹ̀ ọ̀sẹ̀ àti ìgbà. Wà á máa ń wọ́n mú tàbá wà á. ظننتم أن لن يبعث الله أحدا bákan náà wọ́n ní àwọn kan wà náà àwọn ìgbà náà àtàwọn ènìyàn tó jẹ́ sí pé wọ́n mú kí ọlọ́run ní kí àwọn ìdílé wà náà wà á نعلم ما السماء فوجدناها ملئت حرسا شديدا وذهبا آية يكتب ما تكتب طبعا الجامعين كانوا من أقوى نبوة محمد صلى الله عليه وسلم هذا يجمع تريد شيطان جامعوني ما ما يجمع مروح ọlọ́pù kàkàmánì obìnrin àmàlẹ́ tó ti rẹ̀ ló fi báwọn amàlàáyíkà àpapọ̀ tẹ́lẹ̀ àjẹnú. nígbà tí àjẹnú kú láàrin àwọn amàlàáyíkà láti àná ló jẹ́ pé

ẹnikẹ́ni tó bá jẹ́ bí pé ọba tẹ̀lé ṣe ń lọ́rùn á máa pọ̀ náà ní kíni ṣe ìtọ́nù ewu ìdúmẹ́ àjọyọ̀ ìdúmẹ́ náà ẹni tó bá ti wá jẹ́ ṣe ìtọ́nù ní òfin ìjẹ wà náà nù. nígbà tí ọlọ́run gbé àjọ wà sọ̀rọ̀ bá wà lórí ọ̀dọ́gba ọlọ́run ní ara ẹ̀yìnkàlá ayéka ẹ̀rọ ọ̀dọ́ sọ́dọ́ ayẹwo mẹ́fà ẹ̀ ti sábà pàtó aburú kankan nínú àwọn àjẹ́ ní wọ̀n wọ̀nyí wọ́n bẹ̀rẹ̀ wọ́n lọ́dọ̀ wọ́n máa wọ́n lọ́dọ̀ lọ́dọ̀ wọ́n lọ́dọ̀ wọ́n ní táyì ti bẹ lẹ́yìn láàrin àtúwà ìgbà ìgbà ìgbà títí tí àtúwà Muhammad bìbí sọ́dọ̀ bá wà ní ìlú wọn sẹ́yìn wọ́n ní àkókò ní àwọn àjẹ́ lọ́pọ̀ ti ayé máa ń pọ̀ wọ́n wọ inú wọ́n wọ dọ́mà wọ́n wọ wọ́n àwọn ọ̀dọ́ yẹn ti ṣe ìjàmbá ẹ̀ mọ̀lá yẹn kan ẹ̀dún kù kan ìyàwó ẹ̀ mọ̀ ti fún ẹ̀ ń bá kọjá rẹ̀ ní ẹ̀yìn mú wàá yẹ kí máa ní máa ní ìjẹ́ ọ̀pọ̀ fún kò tí wà ní bẹ́ẹ̀ àwọn ọmọdé mi láti lọ ní ìlú ti fi bọ́ọ̀lù yá nígbà bá àwọn òṣèlú náà sáájú àlùkò àti táwájú náà sáájú. náà àbẹ̀tọ́nù wa ní àwọn àwọn àjẹ̀lú ní àárín ìjọba wa òkú yìí lọ́nà wa wọ́n ní káàkiri jẹ́ náà lọ. ẹ máa wá ní káàkiri ẹ máa wá ti kí kí lọ́kọ̀ náà máa fi kí káàkiri rẹ̀. nínú àwọn tí ìtọ́nù náà ń fẹ́ mẹ́ta sí mẹ́ta yìí nínú wọn ni wọ́n bá náà ti bàjẹ́ lọ́nà wọn wà á lẹ́yìn wọ́n sọ náà àti sábà bí i rẹ̀. lọ́nà òun sọ pé wà á náà lásìkò máa àbáwá dàgbẹ̀ náà nígbà tá a wọ náà abẹ́wọ̀ náà bá a ti wọ̀ làmásínà abẹ́wọ̀ rẹ̀ bá a ti wọ̀ náà àbáwá àwọn apáṣẹ náà mo lè àti àwọn ọ̀dà ẹ̀díjà. ó láwọn ayé ti àwọn kan tẹ̀lé ìjà ìbẹ̀rẹ̀ pàdé ìjọba àwọn ìjọba ńlá. ọ̀rọ̀ náà tá a máa lọ́nà àbújá tó lẹ́sí pé ìpa ìjọba kan nípa kan ní ọ̀rọ̀ òkú jáde. àwọn kan tẹ̀lé ìjà àárín àwọn ayájúdà tó ń pa tó ń pa àwọn ìjọ̀nù lórí wọn pa ìlú ẹ̀jọ́ náà àbá wọn tí wọ́n ń gbọ́ sọ́nà wọ́n ti wọ́n gba atórípọ́ọ̀pù náà. ta tó ń forí gba pọ́ọ̀pù àjẹsí àjọ̀nù náà ń sábọ́ mẹ́rin ọ̀dà fún bọ́bẹ̀ ìyàjẹ́ sá fún ìrìnàjò náà já fún ìlú tó wọ́n yẹ kó ọ̀gá fún kúrẹ́ wọ́n torí bọ̀ námaláyà wọ́n pa ìtàn yẹn pé wọ́n lọ́wọ́ àjẹ́ pé ìta àríwọ̀ ìtàn á wà á máa kún máa lọ́pọ̀ ọ̀tún ní náà àpapọ̀ ìlànà ìsáfà bákan náà láàrín ìrẹ́lẹ̀ láàrín ìrìnàjò alága àti láàrín ìta àti ìjókòó ní náà láti máa yọ ọ̀rọ̀ náà màláìkà láti wọ àtọ́rọ̀ ọba látọ̀rọ̀ màláìkà láti máa yọ ọgbọ́ alága màkọ́rin àrùnú àti láàyè ibùsọ̀ wà fún alẹ́ tọ́ba tó bẹ̀rẹ̀ ọ̀pọ̀ tó màláìkà ti ṣe tọ́ba tó bẹ̀rẹ̀ ọ̀pọ̀ tó ti ṣe àyè tọ́ba tó lọ́ọ̀ kẹ́rin ìṣẹ̀lẹ̀ àkùnrin ọmọ ọ̀nà ìṣẹ̀lẹ̀ àkùnrin ọmọ àwọn akẹ́kọ̀ọ́ ìgbóyìnà alágbáwọ́lù àwọn akẹ́kọ̀ọ́ ó di abúlé àti ẹ̀dọ́ lóògùn dáná lórí àgbẹ̀lẹ́ nù amájọ́ àná ọ̀rọ̀ ẹ̀wà wọn náà alájókòó láwọn àyíká ní sábà àwọn ajókòó lè dáná láti lọ jáde wọ̀ látọ̀dọ̀ lọ́wọ́ bá sọ àwọn aláìsà fáwọn aláìsà ìjáde ìrẹsẹ̀ ẹni bá lọ tó ń bẹ lọ ọjọ́ ọ̀pọ̀ láti kò ní lọ ìrẹsẹ̀ láàrún ìhàlá ọ̀rọ̀ sọ̀rọ̀ lórí àwọn atamọ́tàbí pọ́ǹpù lórí ìgbà lóṣùgbò láyé lẹ́ẹ̀kan náà wọ́n jáde ìjọba ọba ti ní sábà láti fi dáàbò bo ẹ̀sìn Islam Islam wà á máa ra ẹ̀dẹ̀rì ọlọ́wọ́ ọ̀ma àgbáwòrò òrí ìgbà mi máa ń bọ̀ orí láti máa wọ́n láwọ̀ ọ̀ma pẹ̀lú àbúrò lọ́wọ́ ọ̀ma àti ni wọ́n fẹ́ ṣe báwọn ará rẹ̀ nígbà láyé ìkànnì ọ̀ma lọ́pàá wọ́n sáré gbogbo ẹ̀dùn náà gbàgbára kankan àwọn ọ̀rá ìwọ náà àbọ̀dọ̀ fẹ́ parí lẹ́yìn àtàwọn ẹ̀rọ ní orí ní ìdàgbé náà kèrè àrùn sáàbùrú ẹ̀rọ wọn bá bẹ́ẹ̀ ṣe báyé ní àwọn ọ̀rẹ́dẹ́ bí mọ́tò rọ́ṣàdá. àwọn ọ̀rẹ́ sáré fún mọ̀rẹ̀ ìgbà tí wọ́n náà bá rí àwọn mú bá àwọn mú bá torí àbáwọn ìlọ́sọ àwọn àmì àwọn sójà tí wọ́n máa ń wọlé ìlú àpò láti ìlú bọ́ọ̀sì ń wọlé àwọn ilé wọn wọlé ó tó ti bí ìlàbá wọlé nọ́mbà ní túmẹ̀ ìdààmú túmẹ̀ ìdàbá tó yídá ìjà yídá ìjọ ìjọ ìjọ ẹ̀kọ́ tó lọ́pọ̀lọpọ̀ wá ń jẹ àwọn tí ní báyà àkàwé tó lé òkú sí lé lórí àpàtẹ́ lọ kàn pọ̀ jù lé ní. Àwọn ìròyìn náà ti dílé orí táwọn ní ti dáwà ní wọn ló fi máa bá wọn sáré lọ́wọ́ tó yá owó ìfà mọ́ já gbogbo náà wọn ni wọn lọ bóyá màá lọ́wọ́ dọ̀. Àwọn ọlọ́bì ní mọ́tò mọ́tò dáadáa. Àwọn àgbà ń sì ń bẹ láàrin wa èèyàn rí ń bẹ láàrin àwọn àjọ wọ́n lè yẹn ń bẹ láàrin àjọ ní lọ́wọ́ àwọn ẹ̀bí sálára bá ń sọ̀rọ̀ ara rẹ̀ pẹ̀lú káàkiri ọ̀ àwọn yóò pàdé ara wọn pa èèyàn rí ń bẹ nínú wa wọ́n láyé èèyàn rí ń bẹ nínú àwọn ẹ̀sìn wọn pa ẹ̀ ń bá àwọn yọ̀ọ̀ fi tẹ̀lé àjọ náà bá yẹ̀ pé láì pè wọn láì ra wọn mú mi láti ra bá yẹ̀ pé wọ́n bẹ̀rẹ̀ المؤمنون بعضهم أولياء بعض مؤمن على الجنة أنا لا أقول أنا مؤمن بالجنة مؤمن أجل الله يبدأ فوقه ترى بعد يومين وأنا أقول لك الجنة ولا أنا وعي وقف إياه بين أواني وَنَعْمَةٌ لَذَلِكَ إِذَا كُنَّا جِنَّةً إِذَا مَرَضْنَا لَهُ àwọn alága náà sọ̀rọ̀ wa dáadáa káwọn máa lọ gbàù gbàù gbàù gbàù ẹ̀yìn náà má máa lọ gbogbo ọ̀rọ̀ mẹ́lẹ̀ má máa lọ máa lọ àtàmà àtàmà náà wọ́n lè yẹn ń bẹ láàrin wa wọ́n ò lè yẹn yàtà wọ́n lè yẹn ń bẹ láàrin wa ní náà tó nà dáadáa àwọn tí ò sì dá àwọn àwọn tí àwọn tí wọ́n طريقة قلبية بلا روا جمعية ضربية بلا روا آل سنة بلا روا تلك بلا روا كوكو طرائق تكون طرائق حجج مختلفة كل شيء للبلدان hukum di dalam itu dalam penjelasan. Tadi kami belum dari rumah. Ada macam dari rumah, mana rumah itu ada apa yang dari rumah. Ada macam dari rumah, ada macam dari rumah. Di kantor rumah, ada macam rumah. di kopi kita. Ayat itu dua Wah, wah, wah, wah, wah, mọ̀jíṣà wọn àti àti bí àwọn akẹ́kọ̀ọ́ àrò ìdájọ́ náà ti dàgbà ọ̀gbìn àwọn wọn lọ fún mi mọ̀jíṣà. Bàbá mọ̀jíṣà wù hàrọ̀ bá. Láti máa fi àti kálọ̀ dáyà àti kálọ̀ fọlọ́wọ́ níbi akọ́lọ̀ ká ìdọ́gbẹ̀. Wọ́n jẹ́ wa ẹgbẹ́ wà ní alẹ́ gbọ́dọ̀ alẹ́ gbọ́dọ̀ alẹ́ gbọ́dọ̀ ayo ìdájọ́ rẹ̀ gbogbo agbẹ́gbẹ́gbẹ́ wọn láti sọ̀rọ̀ ní ìgbà wo àwọn ọba ní ìbára ló ń ta àwọn àgbà ní ìdájọ́ náà fi ní àwọn wà ní àjọyọ̀ sáré àbáwọn ọmọ ilé ìlànà ìlànà ìjà rẹ̀ ní ìlú rẹ̀ ó lè má ti tẹ́kọ̀ọ́ sí ó ti rẹ̀ tọ́bi ìyàbá ní ìkàdó lè fi dárí bá nìyẹn yóò hà lè bá ní ìlú ìlú ìkú lè bá yóò hà lè bá ní àwọn àtàlùlẹ̀ sáré amúnitálẹ̀ ọmọdé lọ fún ẹ̀mí làbújá wọn wà lágbára tó àwọn ẹlòmíì kó oúnjẹ tó ń yà fún ọkùnrin àwọn àtàlùlẹ̀ wọn bẹ́ẹ̀ ó ti ní àbújá mi ní àwọn ẹ̀rọ wọ́n wá ní ojú bá ti ṣe sáré lórí wọn là bá ní ìgbà wò ha wọ́n bá àrùn sáré lọ àrùn ìgbà náà. لما سمعنا الهدى آمنا به فتعطوا القرآن أردت الرجوع ومن آمن به بربه فلا يخاف ضرسا ولا أما تجيب الرجوع القرآن وأنا منا المسلمون وأنا القاسطون tí wọ́n jẹ́ wà lọ́wọ́ tí ó bẹ́ẹ̀ lọ́wọ́ tó jẹ́ mùsùlùmí ọ̀n bẹ́ẹ̀ lọ́wọ́ tó jẹ́ mùsùlùmí wà ní ìnáwó kọ́ ti kó lù wà ní ìnáwó kọ́ ti kó ó bẹ́ẹ̀ lọ́wọ́ tó jẹ́ sí wọ́n ti sọ̀kalẹ̀ wọ́n ti jáwọ́. Bàbá àtìlábà kọ́rùlá ìkẹta káàmù owó rọ́ṣàdá. Bàbá àtìlábà láàrin wa, wọ́n náà bá ìjọ irú ẹni bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀gbọ́n gbọ̀nà ní àmàlà àwọn fúnni ní pé olórí rẹ̀ ni wọ́n wà á ti kú rápàtà àwọn oríjà Nama atọ ẹ̀wá àtà ẹni wọ́n ti jábọ́lẹ̀ ẹ̀ka ní bá ti wọn dé bákà nàmọ̀ oríjà. Nama atọ bá láti kó lọ́jọ́ àdámọ̀ làwọn jù wọn kì í tún ọ̀wọ́ وأذى استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا tó bá jẹ́ pé kí àwọn àgbẹ̀rún yòókù tí wọ́n bá tẹ̀sí tí wọ́n ti jábọ́ dàrú ìlú tí wọ́n bá tó lé lé láàrín àkọrí mọ́tò lórí ìsìláàmù láàrín àkọrí ìlú. ماء غدقا وبعد مجاهيرا منهم روى الجنة أي ما بعد يتكلم في على طريقة جميلة هو ذلك الجميل ولن يجيب من الجنة ولو مستعلم قطري قد أفعل فأكبر نهر الإنسان وعلى وسعقام أولا يتمنى رجع طريقة هذا المعنى طريقة بلغة مجالة ليس لك وعسان ليس لك وعسان طريقة قدرية طريقة وكانوا فكانوا بس الدليل على رأيه أنا وأنا ويتكى الله أنا طريقة هو الذي وضع كل ذلك المؤمن وإذا بس الدليل على ذلك Kalau ada yang ọmọ ayé lè lè nígbà tí mo fi ọ̀rọ̀ wọlé wọn fún bàbá yìí lọ mọ ìyá ló ti lọ lánàá lọ ọwọ́ ti náà lọ yálà ó ló ti dá lọ ọwọ́ alábà bàtà àti ìjọba níbi fún àwọn abẹ́rẹ́ tó láti jẹ́ ìwà pẹ̀lú máa ń nàbà wọ̀ o ti mọ̀ ká dáadáa ìgbà tó ti mọ̀ ẹ̀ tó bá tó náà wọ́n máa tó bá wọn wọ́n ní ọmọ tí ó ní àdéhùn àkọ́ òun lọ́wọ́ yóò wọ́n ti wọ́n ti ní ọ̀rọ̀ ìṣẹ́ lọ́dún ayẹyẹ ẹ̀rọ ti bá yóò wí lò ìlú wa bá a lọ pé ayé àti ìjà ló yà lùbá mo ní ìdí ìgbàgbọ́ tó sáré wọ́n lọ sọ àlàyé ìdíyẹ wá ìlọ́dà tí wọ́n ti wọ́n darí ìgbàgbọ́ náà àwọn wọ́n lọ sọ wọn ní ìdíyẹ rẹ̀ wọ́n kò dá àwọn ìgbà wọ́n bá kò sọ àyẹ̀wò àlàyé ayélujára àwọn àlejò náà àyè ìjọba tó wọ́n fẹ́ràn lẹ́yìn ìgbà náà wáyé kọ̀wá jẹ́ òun pé ìgbà yìí ti kú ẹ̀ka wá jẹ́ àbá tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ fún ìdí bọ́ọ̀lù nínú lọ ìwà wọlé wà lọ nígbà wo ṣùgbọ́n ayé ẹ̀ nígbà gbogbo lẹ́nu ó yẹ ní ìtàkọ́ àtàkọ́rí ọ̀rọ̀ kúnyá sọ̀rọ̀ ìtàkùn ó fi sílẹ̀ nígbà yàrá. Tọ́wọ́ ti lójú rẹ̀ sí àwọn àjọ́mọ̀ ọ̀gbẹ́ ìjọba ìjọba ìjọba. ممكن يدور على الوضع يمكن الحاجة من الأرض والمقاومة ولا يقدر معنا يمكن هو مثلا يمكن يدور معدول أنا لما تعبان أنا كلاوة ماما تقول قل لي أفعل كذا لا تقول أنا كذا تقول ثم تقول مو يلا تقول يا وقام يا ما جابني ما لا هو أخبار لي ما تعرف يا أخوي ما تقول يا جميل يا جماعة كذا mun a a na son mu ba mu da ke kuma da yawa ke kuma da mu a ba ku yana ka kuma da ke kan da eh da su da kan mu a bai ka na a da da rawa amma da da wannan wannan da yake ka da da kuma wannan na yunwa بارك الله فيك جيد ثاني nígbà Ah, ìgbàlódé rẹ̀ ẹ̀fọn tó àgbàdo ọ̀sán kan ọ̀sẹ̀ ti ká pàpẹ́ láti jẹ́ ẹ̀mí ẹ̀fọn ti ká pàpẹ́ láti lórí àlámúnájọ́ ara lẹ́sà ìka àrẹ̀ jẹ́ àlámúnájọ́ ara lẹ́sà lọ́dẹ́wọ́ta ọwọ́ láàrin áńkà ìgbéraga àgbàdì áńkọ́lọ̀ lábọ́lá nígbà tí bàbá àgbàdá ní ní àgbàdá lọ́wọ́. ẹjọ́ máa ń fi ẹgbẹ́ káàdì kò fi bẹ́ẹ̀ gbogbo àwọn aráàlú àgbàdá rẹ̀ sì mọ́tàlá yìí. gbogbo ẹni mọ́tàlá rẹ̀ bá mọ́ wá sọ́kùn fún ọ̀fẹ́. orí kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti máa ń ti ṣe báyìí. tọ́ọ̀ bá ní sọ́kùn bá wọn bí ọmọ ti máa ń padà wọ́n ti lé. wọ́n ti lọ́wọ́ ó ti ti dé bí ìjọba ń gbàdúrà lọ gbàdúrà rẹ̀ dá ń bẹ̀rẹ̀ wọ́n lọ sọ náà bàbá rẹ̀ ìjọ wọn jẹ́ ojú sábà lẹ́yìn ìtàwọ́ lẹ̀ ní pé ìdíje ìlé ìlà àwọn sábà fọlọ́ àwọn àlọ́ sọ̀rọ̀ fún táwọn ọmọ fún àwọn àlọ́lá tó ọmọ bí wà àdínẹ́bì nìkan sọ̀rọ̀ bá wà ìgbà ń bẹ́ wà áàrùn lọ́rọ̀ fún àti ìkan lọ sọ̀rọ̀ bá wà rí wọ́n fẹ́ torí pé ẹgbẹ́ wọn là kọjá ni kò sí èyí ẹ máa ń lọ pé àwọn ọjọ́ àti àwọn ọjọ́ ọjọ́ ọjọ́ ìgbẹ́ni wa Muhammad lọ́nà ọ̀gá ó lè níjà bá a bá ti àyà bàbá káàdì ìdìbòjọ ọ̀gá yìí ti dá sí ọkọ̀ gbogbo ara làkọ́ lọ́wọ́ fún àgbàdo wa ní ọlá sọ́nà ọ̀gá wa ní ọlá ọlá gbogbo ọlá fún ìyàtọ̀ ìgbọ́n tó lọ láyé tó ní àwọn ọmọdé àwọn ọ̀rọ̀ ẹgbẹ́ tó náà ń bọ̀ láàrin pọ̀ bàbá mi tọ́ kò ní bàbá lò nínú ọ̀la òkè má bọ̀ wá gbogbo àpòmù ìgbà tó tẹ̀lé rẹ̀ bàbá wọn bá pọ̀ káyọ̀ báwọn ní ẹni gbogbo àpòmù ìgbà tó tẹ̀lé rẹ̀ wọ́n á tẹ̀lé rẹ̀ wọ́n pe gbogbo nǹkan àgbẹ̀ síbẹ̀ wọ́n pe àgbàdo wọ́n pe gbogbo ẹ̀ ọ̀gbá ní wọ́n lè bẹ́ẹ̀ ní wọ́n ti dé.

bẹ́ẹ̀ ni ọlá ìyẹ́bù sọ́rọ̀ lọ́wọ́ ayé wọn lẹ́yìn lọ́dọ̀ ó ti sọ́pọ̀ ìmọ́kọ̀ pọ̀pọ̀ àdúrà sọ̀rọ̀ ẹ bá gbé pọ̀pọ̀ náà lẹ́yìn sọ̀rọ̀ ó ti lọ jalè ó ti lọ jalè kájí èyí olùsọ yẹn lé tí ó kọ ẹjú lọ́dọ̀ bí ọlá ìyẹ́bù ọlá ìyẹ́bù ọ̀nà àmì ìdíjà rẹ̀ lọ́dún lè dá Ìgbà ìgbà وموسى كذلك فجاء ذلك فضل له المكان فضل له عيسى عليه الصلاه والسلام ففضل اليوم فنزل ولما قال قال رسول الله يجي علم لنا nígbà máa ń sọ àwọn ìwé wà sí àwọn ẹ̀kọ́ ọ̀fẹ́rà rẹ̀ sáájú ọ̀fẹ́rà rẹ̀ ẹjí jáde ọ̀fẹ́rà rẹ̀ ní àlejò jáde ọ̀fẹ́rà rẹ̀ ẹni yẹn la ẹni kọ̀ báyà lẹ́yìn olè ọ̀tá ọ̀tá olè lórí máa báyìí tí ó wà bá ìlera sí náà mú sí ìlera sí náà mú sí náà káyà ìlà ti bẹ̀rẹ̀. وأنه استقاموا على الطريقة لأسقيناهم ماء وكفروا ولذلك ما اعتنوا كما توجه لهم لأسقيناهم أعرفهم máa padà bọ̀ àwọn omi tọ́pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ fún wa àbá fún wa ìná sí ní àwọn ọmọ mi. abẹ́rẹ́ di ọwọ́ lẹ́nu ni torí pé owó lórí ọ̀nà lẹ́nu ni. wà á lè bàbá nínú àlẹ́kùn àárín ìrọ̀lẹ́sì ìyàtúkú àdáàbáwọn sọ àdá. ẹgbẹ́ tó bá ti sọ̀rọ̀ wọn bá ti bẹ̀ yọ̀ọ́ ṣe ìyàlẹ́ òkè omi yá máa. ọlọ́wọ́ àtàrí àti àwọn àjọ náà yọ̀ وأن المساجد لله رجل رجل وأن المساجد لله وأن المساجد لله أيا غير أيا بدعوة الإيمان وأن المسلم وأن المساجد لله ọmọ ẹ̀dẹ̀dẹ̀ mọ̀já lọ́wọ́ tí ọlọ́wọ́ bá tọ́jú ẹ̀rọ ọ̀nà fún gbogbo jẹ́ ń pè ní ọ̀dọ́dá ẹni bí ìdájọ́ ìmọ̀ dára ìmọ̀ dára nílẹ̀ Yorùbá táwọn àbá kan náà wọ́n lọ sí ẹ̀yìn lọ ọ̀bẹ lọ bẹ́ẹ̀ ọ̀pọ̀ ní kápọ̀ọ̀tì àwọn ẹgbẹ́ ti kọ̀ọ̀kan láti ọ̀bẹ lọ bẹ́ẹ̀ ọ̀bẹ lọ bẹ́ẹ̀ kọ̀ọ̀lá mú ló dé owó yára jàlá náà ṣé sílẹ̀ wàá parí rẹ̀ àbí àbí òòlù kàlá ẹ̀rọ bẹ́ẹ̀ ọ̀kì wọ́n lọ ní àtọ́lá bá rẹ̀ sáà náà ìpè adéhábó nígbà ìgbà náà lárúbá lọ mẹ́tọ̀ ẹ̀rọ ìwọ lọ mẹ́tọ̀ mo fẹ́ lọ sí àtọ̀rá wọ́n pè mo fẹ́ lọ sí òrìdú àti òtọ̀rọ̀ tọ́kágbó yóò bá ìdè wa oní àìmọ̀dára yóò bá dáná fún mọ̀dára àwùjá ni mọ̀dára àrí tí mo gbà yóò bá òní yóò bá dáná fún mọ̀dára torí pé bẹ̀yìn lábẹ́rẹ́ ẹgbẹ́ wa dáadáa ni láti lọ fún ìdí olùbá ìgbàlátọ̀ àwùjá. Àgbà máa ń dáwọ́ ilé náà tùmọ̀ dára sí àyè nígbà tó mọ̀ bẹ́ẹ̀ lọ́sí. Kúkú tó lábọ́ aláwọ̀ àgbàbà àbámẹ́kọ̀. Náà tó máa ọlọ́run bá tó tẹ̀lé àti òkú tó láti bá àti láàárín nígbà rí ńlá. Ẹ̀rọ bí àwọn ọmọ dáadáa sí àwọn ènìyàn ọba nìkan lójú. Àwọn àbá àtẹ́lẹ̀ àwọn ìjàdùn Wọ́n ti máa bàtà ní ojú orí ìjà àtijọ́ ìfọ̀rọ̀. Ìgbésí tó dáa ìdílé òṣèlú rẹ̀ yẹn. سوى مثلا يوسف هناك مثلا في ذلك وأن المساجد لله أنا وما بيت يستعمل في المدارك فلا وما بيت يستعمل فلا تدعوا مع الله أحدا نعم أي نعم. في مدارك أبعا فنكل أما فنكل أنت قد مدارك في مدارك الله بعد ذلك قال أعزائي يوم مع الله أحدا kò sẹ́ ilé ìlú náà rẹ̀ mo fi gbogbo ẹnu níbẹ̀ ọkàn nípa lọ sí lábẹ́já lọ́sà àwa ni báwọn ṣùgbọ́n ní ìlú nípa rẹ̀ ọ̀ma wà ẹ̀rọ àgbàdo mẹ́gbọ́n náà máa yóò tún máa yóò tún yóò tún máa rẹ̀. àwa wa ń fi sẹ́rẹ̀ àhákù sàkọ́ sábà ló sí ìyẹn dára kọ́ mẹ́tí lórí sákọ́ọ̀kà yẹn sákọ́ọ̀kà mẹ́wù ọkùnrin ọkọ̀ ọ̀yà ṣùgbọ́n kò tọ́lọ́ bẹ̀rẹ̀ sáàtà ní ọmọ aláwọ̀ adápa sáàkọ̀ kò sì náà lọ́wọ́. Hálà ọkọ̀ kan tó ìgbàdọ́gbọ́ bàtà yá sí ìdílé lọ́wọ́. Tòbí bàtí amúláwọ̀ àtàn àwọn akẹ́rẹ̀ rẹ̀ máa gàdù. Àwọn abàgàdù máa ìyá àbìjìrà fáwùjá àbàwùjá fúnfúnláyé àwọn afúnfúnlẹ̀ lọ́wọ́lá àwọn afúnfúnlẹ̀ àwọn àgbà ìdílé àgbà náà. Wọ́n ti lọ ìlú ìtàkùn. نعم مثلا تعبدوا مع الله فحدا كما تقول لك انا بسمع كلامي bí ẹsẹ̀ máa tọ́ máa tẹ̀lé ibi tí náà yẹn jọ la wà lẹ́la mọ̀tẹ́lá ti àwọn ọ̀nà pọ̀ kọ́kọ́ wá ibi tí nípa ẹ̀yẹ ìyá rẹ̀ ní ma lọ tí ọ̀gá tó ní kò tí náà tọ̀rọ̀ tó kọ́ lọ ní ilẹ̀ lọ́dì lọ́rọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ rà ẹni tí wọ́n ti lọ́sẹ̀ yẹ wọ́n yẹ máa fi yá yóò di yóò dò kiri lọ́wọ́ àbáàbá dò kiri lọ́wọ́ ọgbà lọ́wọ́ ọmọ yára ìtọ̀ yára ìtọ̀ ọbẹ̀ ìmọ̀ yára ìtọ̀ yára ìtọ̀ yára ìtọ̀ yóò fi ìpè àlọ́ ẹni ìtọ̀ títí ba lọ́wọ́ yára ìtọ̀ ọ̀n pìtọ̀ yáwé yáwé yáwé yáwé àyè lọ́sẹ̀ ilé ẹ̀ máa àti ìsìnkú wà láàrin tó náà wọ́n lé pé wọ́n ti wọ́n yáwé rè tó ti bá kò ní sọ́jọ́ sí láwọn ìlọ́wọ́ tó wọ́n bá tí a bá ti fọ́ ìmú àti pẹ́ẹ́sì lọ́mọ rè.

وأنه وأنه لما قام عبد الله لما جلس لعبت في أجرهم ذكرا وبكاته يقولون عليه لبدا كانوا يكون عليه وأسكن لكي كرام النبي صلى الله عليه وسلم نبي أجلانا ستجرى tí wọ́n ń sàdúrà tó kọ́nà ọ̀pá lọ́wọ́ àwọn àti ìjọ jẹ́ mọ́mì wọ́n wà sí wọ́n wọ́n dúkù mẹ́ àwọn àwọn oníṣẹ́ẹ̀sì dáadáa náà. Ìnáwó àdàwọ̀ kí wà láàá ìgbò bí ààrẹ. Àlẹ́bùsọ̀ pé wọ́n fún wa ní pé ọlọ́run bá sọ fún wa náà sọ fún wa pé ìnàmá ajẹ́ ọ̀rọ̀ kí olúwa ní nìkan ni mò ń pè wà láàá ó ní ìgbò bí ààrẹ. Ìdíje lọ́kọ̀ọ́ èyí ò ní mọ́tò ọkọ̀ pẹ̀lú lọ́wọ́ wa àlẹ́bí ní sọ́lá nǹkan lọ́dọ̀ bá wà ní ọlọ́run pàrọ̀ ní sọ́kọ̀ wà wà láà ó sì kò bí èyí. Olùkọ́ ìní ara rẹ̀ nínú ìtajà lílọ ọ̀hún. Àbẹ̀bọ̀ sáárẹ̀ àgbẹ̀tajà lílọ ọ̀hún. Tọ́gbà rárá wọ́n yà lẹ́dà àlàyé lọ́wọ́ kódà lẹ́dà ìbàlàyé lọ́lọ́wọ́ wa rẹ̀ àyà ti dàlàyé lè lẹ́yìn àyà ti dàlàyé lọ́wọ́ lọ́lọ́ wà á nàlè láàyè wà á nàlè láàyè ààfẹ́rọ́tù wọ̀lẹ́ ọlọ́run ìtàn lọ́dà yàtọ̀ ẹ̀rẹ̀ wà rí ti ayé lọ́wọ́ lọ́gbà nàìjíríà tó ń bọ̀ fáwọn ìyàtọ̀ ní ọ̀la yìí

ìdílébí ọ̀kànlá ẹnìkan náà lè rí ọmọ akẹ́kọ̀ọ́ yọ ní dáadáa ọmọ tó yìí bá ti bá ìyá lọ́wọ́ sí náà ilé àdébọ́ ìlú náà ní ìfún mi bó ti dọ́ọ̀lọ́ sí lójú bá tà fún mi. ọmọ òní dáadáa sẹ́yìn wàá lòní dáadáa lórí mọ́. ọlọ́wọ́ pé àyà àdébọ́ ìlú ni ọmọ sáyà àfọ̀mọ̀ sáyà ló bàrà tó lórí náà lọ. àmọ́ àwọn afáàtì náà afáà mọ́tà ìyá mọ́tà wọ́n lè dá lọ́pọ̀. wọ́n ní onígbàdúrà tí ra ẹ̀dá tó wẹ́ ní ìyálẹ̀ta ní oṣù mẹ́rin òṣogbo. ìhàlẹ̀ lásán ànábì kan ò ní ti bẹ́ẹ̀ lọ́lọ́lọ́ ọlọ́run tó rọ̀ lára ní fún àdúgbò lọ́wọ́ ń gbà yẹn. ìka lóṣù láì wà ní. ìjọba bá ń parágbáyá bá ń pàdánwò kan náà nìkanà torí kò dé ní ọ̀dà ọlọ́run bá lọ sí lẹ́yìn ọ̀ ojú ọjọ́ ikọ̀ ọjọ́ ti ń rẹ̀ lọ tọ́rọ ń bára tó lọ bàbá bàbá kan lọ kòmí lẹ́yà ẹ̀yà àti àwọn èyí ẹ̀yà tó bẹ́ẹ̀ ìrọ̀ ni ìrọ̀ ni ìdí bẹ́ẹ̀ tó dára fún ìdí bẹ́ẹ̀. náà ó alẹ́ kékeré ó yọ lágbára tó láti sàn ní òbí lágbára dáadáa lọ́dọ́ láti fún ní kólé. ó ní kí ní ìlànà ìlú yìí rọ̀ ní ìlànà ìlú ọ̀rọ̀ ولا أجد من دونه ملتحدا قل ألست بربه لا يجير من الله أحد إن الكون بنين لا يجير من الله إن الكون بنين وجرمه يوتي لبن ملتحد من لبن يوتي لبن إلا بلاغا من الله والسلام إلا بلاغا من الله ورسالاته وتسجل بما تسجل فيه بما تنظره الله بما تسجل فيه gbogbo ẹgbẹ́ ló ń gbà àti lọ́dọ̀ lọ́dọ̀ àbọ̀mọ̀ ní dáwà kọ́mọ táwọn èèyàn mímọ̀ kọ́mọ táwọn èèyàn tó kọ́mọ táwọn èèyàn tó jímọ̀ kọ́mọ tó tó fà kọ́mọ tó wà láti kọjá abáyé ní ìgbésẹ̀ àbáyé náà láti bá ti mú nǹkan ní ìmọ̀ bẹ̀rẹ̀ àìsàn púpọ̀ lówó àìsàn ọmọ lówó àìsàn púpọ̀ dá fọ́ ọmọ dá fọ́ ojú kó lójú ọ̀nà ẹ̀mọ́ kí kí làrá lẹ́nu náà wà báyìí. يعص الله ورسوله أشهد أن لا إله إلا الله ومن يعص الله وجهه الدين واحد ومن يعص الله فلكي تبارك له ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا Ini instrumen apa sekarang orang yang ada orang yang ẹ̀ẹ́dá tẹ̀lé àwọn ọba tó fi ẹ̀kẹ́ ẹ̀ka gbé ní àgbèrè ẹ̀ẹ́dá tẹ̀lé àwọn ọba tó fi ẹ̀kẹ́ ẹ̀ka gbé bọ yóò ó lè wọ́n náà ó sì lè wọ́n wọ́n náà ó wá wọ́n náà bí ọ̀rọ̀ wọ́n náà ìjọ parí ọ̀rọ̀ rẹ̀ níbo ni àdúgbò náà ara ọ̀dà tó bí mi nìyẹn o ẹ ti tẹ́ bọ́ ọ̀rọ̀ mi bí fún ọ ọ̀ bá ti tẹ́ ojú àwọn kọ́lá kò tẹ́sí gbogbo àwọn ẹlẹ́sìn ọ̀gá kí gbogbo ẹgbẹ́ rẹ̀ mọ̀ bá ti fọ́tí ní ẹ̀bọ̀ ẹ̀sìn lọ́kàn náà yìí ẹni lè dìbò kọ́lá wọlé ó lè kó ìdè láì tó lọ láì tẹ̀lé kọ́lá kó ìdè ó lè má fi ẹ̀jẹ̀ rẹ̀ jẹ́ kọ́lá tó ó lè fi ẹ̀jẹ̀ rẹ̀ jẹ́ ìgbà kọ́lá tó yà jẹ́ náà padà tó àjẹ́ náà حتى إذا رأوا ما يوعدون فسيعلمون من أضعف ناصرا وأقل عددا قل إن أدري أقريب ما توعدون أم يجعل له ربي أمدا المصلين هم ذكية فهم يعني بسيطة una ne aveva nel trovare no, perché avevamo molti figli, magari da lui ora guardarono عالم الغيب فلا يؤمن على غيبه أحدا Ah, ya lo metí, bueno. Hola, ¿qué அதுக்காக பழக பாரு إلا من يتقى من رسول فإنه يسلك فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا. أيعقوب àwọn fún àtàlọ́lẹ̀ ìdí ẹ̀mọ̀ nínú nǹkan iṣẹ́ ọlọ́pàá lọ́la rẹ̀ àwọn àwọn tó fún ọmọ tá a rà rẹ̀ náà sọ pé ẹ̀rín hánà mọ̀kọ̀ àpá àwọn ọmọ ìlú ọ̀pàá wọ́n ní bọ́lá ọmọdé ní náà ní ìsàlọ́ ní ọ̀rọ̀ tuntun wọ́n á sọ fún ọmọ ìlú torí òǹdíjì náà ti àyà rẹ̀ mà ní ìsàlọ́ ẹni tó lọ وكذلك من رسوله يرجع منه لو جبت لك أنا أجد بتاعه وبتاعه بالكتاب أو لا أجد الموضوع باللامة وباللامة بالمعتدي صلى الله عليه وسلم قال طبعا الناس لهم من يعمل لهم من يموت ما لا يعني الناس لهم من يموت kò sí àtìsílẹ̀kùn fẹ̀yẹ́ pa. Ìlànà ìlànà mẹ́rọ̀ àfẹnusọ́ba yọ sí kó wọ́n jẹ́ pé wọ́n dákẹ́ fẹ́ sí bí kò fi ní ọ̀rọ̀ tó lè fi àwọn ìjọba ló ti sá pamọ́ ṣùgbọ́n ọlọ́run ti mọ̀ yìí kó tó sọ ayé rẹ̀ kalẹ̀ ó ti pa lọ́ọ̀tẹ̀ nípa ètò ìlànà ìrìnàjò sábà ìrọ̀rọ̀ àtòlùjẹ́ ni lọ́lọ́dún tó lọ́dún tó lọ́dún jẹ́lẹ̀ díẹ̀ ìlànà ìjọba ń bá yàrá rẹ̀ fún ìdánisẹ́wọ́ fún ìgbàgbà tí ìyàwó dé nìkan wà á سواء كذلك قالوا سواء قدموها نعم نعم فإنه فإنه يبلغ من بين يديه ومن خلفه رصدا يعلم يعلم أن قد أبلغوا رسالات ربهم وأحاط بما لديهم وأحاط بما لديهم وأحصى كل شيء عددا وأحصى كل شيء عددا آية القرآن ونقول يا علماء في àwọn ènìyàn ó lè bá mi àwọn ọmọdé àgbẹ̀dà owó ìgbàlá ti lọ sí ìgbìn nípa àwọn àmẹ́jọ náà àwọn àwọn àìsàn ní àwọn àjọṣe ìgbìmọ̀ bá pé àwọn àìsàn ní ń sọ̀rọ̀ wọn ṣùgbọ́n ọwọ́ ilé ẹ̀sìn ìgbọ́ra ní ìwà lẹ́nu lọ́lọ́ba wà ní àwọn àjọṣe ìgbìmọ̀ lọ́lọ́sọ̀rọ̀ ọlọ́wọ́n ti pẹ̀lú ọ̀rọ̀ tí a nà bá ti ṣe kó sí ìlà àmúkùnlákùn wọ́n kọ́ ọ̀nà ọ̀rọ̀sọ̀rọ̀. Nàá wọ́n ní kí wọ́n lè bá àwọn bí àwọn àyẹ̀tì ọlọ́wọ́ àbáwọn àyẹ̀tù tá a mọ̀ lọ́wọ́ lẹ́bẹ̀rẹ̀ tó láì abẹ́lẹ̀ àwọn ìgbà wọ́n ti jẹ́ ọlọ́wọ́ ọba àwọn ìlékeléke áfírábà ní tí wọ́n ti wọ́n mọ wẹ́wẹ́wẹ́ ọ̀yàtọ̀ sí wọ́n ti wá àti. يقول بلاغ بلاغ بلغ الله يعلم ما علينا إلا البلاغ بلاغ بلاغ ما نعلم منك àjẹ́ yanjú àtẹnumọ́ káma bá ti ti mẹ́jọ náà ni wọn ni aláwo ìdára jọrọ nìyí. wọ́n á wọ́n ti máa nàlẹ́ yìí. àbíkí ọlọ́wọ́ ọba wa ọmọ gbogbo ti bẹ̀rẹ̀ ọ̀dọ́ wa àti bẹ̀rẹ̀ ọ̀dọ́ àwọn àjọyọ̀ ọlọ́wọ́ àti bẹ̀rẹ̀ ọ̀dọ́ àwọn àjọyọ̀ ọlọ́wọ́ wa. wọ́n á wọ́n kò lẹ́sẹ̀ yìí. عددا وسلام وأكثر ọlọ́wọ́ bá ti ṣèyí ọlọ́wọ́ bá ilé ní àlọ́ àtọ́ ẹni tó máa dájú náà àtọ́ mọ ká ní kí gbogbo nǹkan lẹ́yìn tó máa dájú tó ṣe tó lè ká ìjẹ́ ìjọba náà ìwádìí ká èyí nǹkan kúrò sí àlàyé ní gbogbo nǹkan pátápátá mọ ká ní kí àádàá dájú wọn lábẹ́ ìwádìí. Jadi itu mungkin duduk juga loh, baca di dalam itu ini yang apa lagi? Jadi kulit ada ada apa lagi? Itu jibo apa lagi? Itu jibo apa lagi? Itu jibo itu kerja dia apa lagi? Itu orang orang baru bukan orang yang náírà òkú ní náírà tẹ̀lé láyé gbèsè ọlọ́ọ̀bá lórí rẹ̀ àti ní akópa wọn lórí rà àti ní náírà ní àgbà ọlọ́ọ̀bá lórí rẹ̀ dọ́là ọlọ́ọ̀bá lórí rẹ̀ rìal ọlọ́ọ̀bá lórí rẹ̀ pan ọlọ́ọ̀bá lórí rẹ̀ dúró ọlọ́ọ̀bá lórí rẹ̀ gbogbo mẹ́fà gbogbo owó ní mẹ́fà ọlọ́ọ̀bá lórí rẹ̀ owó ní wọ́n ti òkúta gbogbo òkúta ní mẹ́lá ní ọlọ́ọ̀bá lórí wọ́n ti mú ìgbẹ́ gbogbo ìgbẹ́ ní mẹ́lá ní nọ́mbà lọ́dọ̀ ìdíkù ìfẹ́ ìgbà di ìgbẹ̀gbẹ̀ tó wà pọ̀ nígbà ìgbẹ̀gbẹ̀ lọ sí ti sílẹ̀ sínú ní wọn lẹ̀ èyí tó kí lórí ọ̀rẹ́ ìyàwó ọ̀rọ̀ mànyàmà ọ̀rọ̀ àbáyọ̀ àwọn àmàlà ọ̀rọ̀ mànyàmà náà gbogbo làwọ̀ àmàyẹ gbogbo gbajúmọ̀ ní àdìgbò ti kẹ́lẹ̀ rẹ̀ àdìgbò kan táyé òkúta ọmọ iná bẹ̀rẹ̀ ọmọ àǹfààní ayàtàrà ìwọ àjẹwò àádọ́ ìlú ìlú àtọ̀ òkúta náà ní ọgbẹ́ náà ọ̀nà ọ̀nà ìgbà nínú ìgbàlódé nínú òkè tó lórí ìlú rẹ̀ ara rẹ̀. àbá bàbá wa nínú pé owó bẹ́ẹ̀ ẹ̀yẹ̀ ní báyìí gbogbo ẹ̀ ọ̀dà lójú ìjọba látàrí ìgbàlẹ̀ náà ilé iṣẹ́ ẹ̀bà tó ń bẹ́ẹ̀ láti pẹ̀lú àkóso méjì mẹ́rin lẹ́sẹ̀ nínú báàgì méjì ọ̀sán tí ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ mọ̀ ṣùgbọ́n àwọn ẹgbẹ́ mi kẹta ní títí èdè òkú nǹkan ìyá àwọn iná bẹ́ẹ̀ mọ̀wọ́ wa ẹ̀ fún kẹfàdáwádá kó dàbí gbogbo kẹfàdáwádá ọ̀rọ̀ mọ̀ ìyá ń bà rẹ̀ ilé ìgbà rẹ̀ tó látò kọjú ó fi àyíká yìí وصلى الله وسلم على نبينا محمد وآله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته. قولوا جزاكم الله خيرا مرة أخرى جزاكم الله خيرا لا تتجاوز جزاكم الله خيرا Ní àwọn ọ̀pọ̀ tí ọlọ́ọ̀bà alákọ́bà ti fa àwọn àfọ́ àlẹ́ ìsìn dáadáa. Ẹ̀rí pé àwọn náà ti sọ síwájú pé afẹ́ẹ́tọ́ àpẹẹsì ìdúrọ́dù ìdí ìgbésẹ̀ nínú. Tó bá jẹ́ pé àlàyé ẹ̀yẹ́ ẹ̀kọ́ rẹ̀ ni afẹ́ẹ́tọ́ wọ́n ní ojú òjò òjò tó bá mọ́tò kankan náà kò ní tó nígbà tí wọ́n rọrùn sọ̀rọ̀ ìdínú lásán fún odidi wákàtí méjìlá. ṣe láwọn aṣọ wípé ọ̀ọ̀tẹ̀ sí ìlú odidi dúró láti òkè nílẹ̀ tí ọlọ́run bá alágbèjà tó máa rí àwọn afáwà bá gbogbo ọ̀gbàmí sábà fún pé wọn náà kọ́lọ̀ jẹ́ kí wọ́n lè jẹ wa. kọ́lọ̀ jẹ́ káà lóòótọ́ ti lékún ní ímánì ju bí a ṣe wà báyìí lọ nígbà tí a bá tún pé wọn. I àlẹ́yìn báyìí lẹ́yìn what my name.